jẹ́ ń tẹ́lẹ̀ lójú ẹni bá tẹ́lẹ̀ lójú yóò mọ̀ fẹnu fẹ́ra o ẹ̀yin tẹ́ láyé mo mọ̀ ṣe bá o ẹ̀yin tá a gbáyé lé lọ́wọ́ mo mọ̀ ṣe bá o mo mọ̀ ṣe bá o mo ṣe bá ẹ̀yin bàbá mọ̀yánmọ́yán mo ṣe bá o mo ṣe bá ẹ̀yin bàbá mọ́nímọ́ní o. mo mọ̀ ṣe ba o. mo ṣe bá ẹ̀yin bàbá mọ̀yánmọ́yán. àní mo mọ̀ ṣe bá o. mo ṣe bá ẹ̀yin bàbá mọ́nímọ́ní o. bẹ́ẹ̀ bá dàgbọ́n o. ó ní bẹ́ẹ̀ dàgbọ́n o. ẹ̀gbọ́n ta mi o. mo ní bẹ́ẹ̀ dodo ẹ̀ mọ́mọ́ gbé mi lọ sí o. tó ráyé níta mọ́ ti yé o tani bẹ́ẹ̀ àwa ni o. ẹ dákun ta ló wà bẹ́ẹ̀. aláwa ni. àwa ni wa ni náà ni mò ń já wa ni ọlọ́run ní ń já wa ni o ẹ má bínú o ẹ dákun ah. lẹ́wọ̀ ẹ káàárọ̀ ṣé dáadáa ni ọjà rẹ. ẹ dákun ta lè béèrè. onílé onílé wò. onílé bí. tó fi ọ sí ẹnu géètì bíi pé kò mọ sọ. ẹ ẹ béèrè àwọn ọ̀gá àwọn ọ̀gá ẹ ẹ mọ̀ bínú láti gbó gangan lẹ ti wá. látàdúgbò yìí náà ni. àdúgbò yìí tó bá jẹ́ pé torí cda meeting lẹ́sẹ̀ wá àwọn ọ̀gá ìkí àtẹ́ndì cda meeting sí àmọ̀ ẹ̀nù gan mọ̀ tó ti yé ọ̀dà bí kówó náà mọ̀ fi ń ṣẹ́tù rẹ̀ ẹ mọ̀ wọ̀rí kò lè ayé rẹ̀ ò lè yọ. cda kìnìún ẹ dákun tá ń sọ̀rọ̀ sí di aláfẹ́ rí onílé. ẹ dákun tó bá jẹ́ pé ẹ̀yin náà kọ́lé sí àdúgbò yìí kó ń kálukú kó náà lọ fọwọ́ mu lé ẹ̀ ṣé dandan ni dandan ni dandan ni kẹ́ ẹ wálé onílé ni. ẹ wo tólùwà bá wúyè tó bàbá lòun wá kólúkálukú tún gà bàbá rẹ̀ ṣe lókù wọn bó ṣe jẹ́nu wọn. dúró ṣé hmm? kì í ṣe ipò ìyàwó. Ah! ẹ mọ sọ bẹ́ẹ̀ mọ́ ẹ mọ sọ bẹ́ẹ̀ mọ́ kí ló dé ẹ jọ ẹ jọ ẹ mọ bínú ẹ mọ bínú wọn bẹ̀rẹ̀ mi náà síbí ni. ẹbí ọba wa fi ọ síbẹ̀ kí ló dé ọ̀kan Mm. tó rí rí òpè tó sọ̀rọ̀ rẹ di láńlọ́ọ̀dù sẹ́nu géètì sẹ́ pé kó ọmọ sọ mm. sọ̀sọ̀ gbádùn aláfẹ́ rí olúwa rẹ èyí tí ń bọ́ ìwọ. ẹ lè ẹ lè rí wọn kò lè rọrùn bẹ́ẹ̀ ah, èèyàn lásán pè wọ́n ní abẹ́ kan rò pé eh, èèyàn bíntín báyìí ni wọ́n tẹ̀ nìkan wọnú lé lọ́ba ni ṣé ẹ lápọ̀ìmẹ́ǹtì pẹ̀lú wọn ni. asọgbà ọgọ. ẹ mọ ẹ ẹ ẹyin ò lẹdùkéṣàn ti rárá ẹ lẹdùkéṣàn ẹ ní ìmí ìsasọgbà ọtẹ bá mọ ẹ lọ mọ o tẹ bá ń gbọ́ sí ǹjẹ́ mọ ẹ mọ̀ túmọ̀ sí ẹ so safe security officer mo ní uniform bẹ́ẹ̀ sì wù mí mo ṣàkóso ìgbẹ́ ni ìbọn nìkan ni wọ́n ti approve fún mi kánìbọn ti wà ní n sọ ìkọ́ láwọn sọ mo ya wèrè mo burú gan mo burú gan. safe ah, security o bí wo ni ọba tó wo ni tí wo yìn ò tó wo yìn mm-hmm. bá ọba tiẹ̀ ní wọn ṣáájú sóò ní wọn pé sóò tiẹ̀ rírú ìyá àgbàlagbà. èmi èmi gẹ kí ni èmi mo mọ èjì wọn ni. Ah, ah, èèyàn lè èèyàn lè kúrú kọ́ dàgbà èèyàn sì lè kúrú kọ́ mọ́ dàgbà èmi mọ kójú àpè kílókè mi tẹ̀m kílókè mi tẹ̀m ní tẹ̀mí mọ̀ rèé pọ́ǹtì mi ni kẹ́ bá mi dì mú tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ rí àwọn ọ̀gá tèmi ẹ pe nọ́mbà wọn nínú ilé kí wọ́n wá pè mí pé èmi èmi o kí n sí géètì fún yín tó bá jẹ́ géètì ẹ̀ mo lè má lè sí géètì ẹ̀ lẹ́sẹ̀ gan. ó jẹ́ àgbàdé lẹ́rọ̀ jẹ́ àgbàdé lẹ́rọ̀ bẹ́ẹ̀ ni. ọ̀lọ́ ẹ kí ni ẹ fẹ́ ṣe ẹ mọ̀ ya wèrè ju ogun tẹ̀sán lọ ẹ wọlé lọ́dọ̀ ta ni ẹ wọlé lọ́dọ̀ ta ni ẹ má lọ wa tẹ bá pé wá ẹ ní pé lọ má jẹ́ kójú yóò bó. ojú ìyá aláya rẹ òkú. yọ̀bọ̀ dí kò dún wọ̀tọ̀wọ̀tọ̀ mọ̀ tẹ́ ń bá ka. ọ̀tá lè rú tẹ́lẹ̀ ọ̀tá lè rú pẹ́ ẹ̀ ń bá ka nonsense rubbish. àwọn sì àwọn sì àwọn sọ̀rọ̀ àwọn ibi ibi bí òrì dínà ṣé ń bá ka. ayé o ayé o mo gbé mo gbé mo dáná ìlú eléyìí o láyé mi ah! ọmọ òdua ọmọ òdua ọmọ yorùbá ẹ bá sọ pé òṣoògùn ọ tó tàn ti bàjẹ́ tó tàn ti ta eh! ní géètì tí mo bá ara mi tì tí mo sán àgádágodo gbà eh! wọ́n sì sí ní rọrùn eh! láìsẹ̀ magic ah! Ah! ayé o ayé o ọlọ́mọdé yẹn ò sì sẹ́gbà ni o ibi tí mo bá dé ọlọ́mọdé yẹn sì sẹ́gbà ni o pẹ̀lú gbogbo ẹnu tí mo ti lé tí mo ní tí mo ní yọ̀bọ̀dí ìjòdú ọ̀tọ̀ọ̀tọ̀ ojú mi padà bò àwọn ìyá ìbò lójú mi kí ni mo fẹ́ ṣe báyìí ṣé màá dúró dè wọ́n ni àbí màá fẹ́ kí mo fẹ́ fi sẹ́lẹ̀ torí kò yé mi ẹ tó de sígéètì láti fi hàn lórí mútu ní ìlú ẹ̀rí bá yé tèmi èmi ta. tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ lé ní ìláyé mi èsì mọ̀. láǹdì yìí. sọyẹri bá mi Sorry, mi sọyẹri bá mi sọyẹri Sorry, sorry. ṣe sorry. jẹ́ sorry. lọ sorry. bá sorry. wọ́pọ̀ sorry. yẹ. sorry. gbé sorry. madam sorry. ti sorry. wọ́n sorry. lọ sorry. ló sorry. lọ sorry. bá sorry. bá sorry. jà sorry. yéètì sorry. gbé bẹ̀rẹ̀ mo ní ẹrú ẹ bá ti gba ibìkà bí kẹgbẹ́ alálùdé o èmi ọmọ fojú ogun láyé èmi ọmọ fojú ogun lọ́wọ́ wá sí ẹ o ayé mi bá jẹ o ayé mi bá jẹ o láìsí ẹyẹ pọ̀ ah! sí. níjọ́ náà mo sì sùn tán orí wa tó gbé láńlá la orí ibú kiri. <laughs> ó crazy comedian sí ìyẹn ta ni ẹ. mọ́mí èmi ni ẹ ra mọ̀. ah sanyẹ̀rì. yes ma. báwo ni. adúgbò mọ̀ ẹ̀yìn ẹ̀wọ́n bínú mọ̀ ẹ̀ mọ̀ pé mi sábà wọlé. Eh, nǹkan kan ní ìṣẹ̀lẹ̀ ni mo ní kí n fi tó yín létí. kí ni ẹ. Eh, ní àná ni lójú oorun ni. níbo. lójú oorun. lójú oorun. bẹ́ẹ̀ nígbà tí mo sùn ni ẹ máa wo kì í ṣe pé bí àwọn gangan ti fẹ́ sùn tẹ́lẹ̀ ọrùn nǹkan nǹkan mọ bó ń ṣe bẹ̀rẹ̀ sí mo ṣáà tó gbé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo ń ṣáà gbé mi lọ mo ṣe kí ni mo sùn sí gẹ́lẹ́ kódà yìí tí ì máa hàn rárá tí mo ti bẹ̀rẹ̀ àláì kí ni mo rí ni pé mo kàn ráhùn ìyá mẹ́ta kan ni gẹ̀gẹ́ tí mo rí àwọn ìyá mẹ́ta báyìí níbo lẹ̀ ń bọ̀ èmi ọmọ yín rí wọ́n lẹ́yìn làwọn fẹ́ rí mo lè èmi ò rí ẹ̀yìn rí o wọ́n ní àwọn ni àwọn ọmọ ọ̀gá rí àìrọ lè jẹ́ bí ní tèmi àtọ́ jọ ń fà ṣe ẹ̀mọ̀ kémi náà ya wèrè nítorí mo ti ń bá wọn fa wèrè táwọn bá mi fa wèrè tèmi náà bá wọn fa wèrè ẹ̀ẹ̀kan náà wọn kàn náwó sí géètì ni tọ́nu wọn sí géètì báyìí nígbà téèyàn ṣe ìfẹ́ẹ̀tì onífíìmù dàbí gbàá géètì kan sí géètì sí báyìí mo kọ́kọ́ wọ̀ pé ó jọ́ mọ́ ríbi gbogbo ara lògùn ẹ̀ kọ́kọ́ ya mo ya díẹ̀ mọ̀kàn tó padà ní pé ẹ̀ka ọmọkùnrin kú mo á dúró sórí ẹsẹ̀ méjèèjì báyìí mo balance ee kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan nǹkan rí ọmọ ni àwọn náà padà fọ́ fún mi ẹ̀kan náà báyìí mo kàn tún rí hàn ni mo bá rọ ọmọ kékeré kan lọ́wọ́ máa gbà á ah! mo bá wojú ọmọ mo kàn rí pé ọmọ ọ̀gá rè é sẹ́ẹ̀dì lọ́wọ́ mú báyìí tán láwọn mú lọ. láàpá kó ojú ẹ̀yìn mo kàn lẹ́yìn náà ni. láàpá ariwo sẹ́ẹ̀rì wọ́n jẹ́ wọ́n mọ́ wọn jáde o wọ́n jẹ́ wọ́n mọ́ wọn jáde o ẹ̀kan náà àfi fi ahun. wọ́n bá pòórá àbí ìgbà tí mo wò kí ẹ mọ Yorùbá fíìmù tí wọ́n máa di ọ̀fẹ́ wọn bí wọ́n ṣe gángangangangan àbígbà tó ń rọ kò táyé. àwọn àti ìta ló kóra. láwọn ìyá tẹ wá bí. wọn wá mú wọn jáde. ọmọdé ọmọdé wọn sì dàgbà ni bí wàá fún wọn fíìmù kò táyé adélẹyẹ. ọmọ ta ni. ọlọmọ yín mo pé ó ṣe lọ. wọn kóra pẹ̀lú ọmọ kí ló wá ṣe èmi èmi náà ń kó yìí ní ìfẹ́ yìí náà bá yìí ọjọ́ yìí sílẹ̀ o stupid mad kí ló ń sọ bó ṣe useless lójú ayé bẹ́ẹ̀ náà ló ṣe useless lójú oorun kí ni kọ́tọ̀kọ́tọ̀ tó wọnú libi rúmi tó wá sọ fún mi àbí rubbish wo nìyẹn ṣé mo tẹ sọ fún ẹni fọ́ọ̀tì kó má máa wọnú libi rúmi mọ́ má máa rìn dé ẹnu ọ̀nà mọ́ ẹnu géètì mo fi ẹ́ sí pé kó wá ṣiṣẹ́ ibẹ̀ náà ni kó máa dúró sí ó kàn wọnú lé mú gúdùmù tí mo wà wọnú owó àbàjẹ́ fún mi ó sọ kọ́tọ̀kọ́tọ̀ ọmọ tiẹ̀ náà máa gbóná náà máa mú náà máa fi disappear useless man mo kọ́ kékeré out of my house. Oh She she she She left left him. him. Go náà She left. She left him. Go bọ́ta useless man. àbẹ́ẹ̀ máa gbọ́ rọ́bìṣì tó ń sọ lẹ́nu. ọmọ ọmọ òun ò gbé tàbí ẹ̀ kúrò kúrò àbí rọ́bìṣì wo ni ọ̀bọ̀n yìí. Three nine altogether. Three nine. Same bank, I mean. Okay. Um, account number. 010. 010. 234. 234. 559. 559. Ah, next one. Ṣé ẹ̀yà auntie, ẹ̀jọ̀ wà auntie, Àǹtí auntie, Àǹtí tó mọ́ ọmọ yìí auntie, ah, auntie, ah. auntie, ah, auntie, Àǹtí! Àǹtí! Àǹtí! auntie, ẹ máa gbọ́ mọ́! Eh, eh, ẹ ẹ ẹ bí o! Ẹ bí o! báyìí. sista mi kí ló ṣẹlẹ̀ náà ẹ eh, kí ló ṣẹlẹ̀. mo lálà burúkú kan ni mo lálà pé mo lálà pé wọ́n jí olóde ọmọ mi Yes. the máa jí mi mo wá mo wá kó sínú bọ́dì ẹ̀ mo àti kí ló ń sọ. nana o kó sínú bọ́dì mi mo mo fẹ́ jí ẹ ṣe bẹ́ẹ̀ gbẹ́ mi ló sùn mo sọ pé pé kí n jíra mi pé kí n jí ẹ like I saw me I saw mo I pick mo di méjì. kí o di méjì. yeah body mi wá padà di tiẹ̀ àbí. ó di ẹ ò di dé mi mi I was you I was supposed to see you I didn't see you at all I saw me. ok ìwọ wá di méjì papọ̀ eh. èmi ò dẹ̀ sí níbẹ̀ mọ́. wà nù mọ́tò ẹnìkan wá ṣí mọ́tò ó jí ọmọ gbé. wá pariwo ẹni ẹ wá disappear ìgbà tó wá tají lórí bẹ́ẹ̀dì pé kò rọ àlá yẹn fún ọkọ ẹ ara ẹ ló tún rí lẹ́gbẹ̀ẹ́ ò rí ọkọ ẹ ìwọ ló di méjì. lórí bẹ́ẹ̀dì kì í ṣọkọ ẹ lórí. Ah, ó sì rí ó sì mi ò rí rẹ́ẹ̀rì wọn mi ọkọ mi kọ́kọ́ mi lè pè bóyá mo kàn wọ́n hallucinate ni ó fi pe hallucination ni mo sọ pé rárá gbogbo nǹkan tí mo sọ i saw myself mo di méjì méjì mọ́ mi mi kẹta ara mi o bí mo ṣe wà yí pákéjì mi o gbogbo ẹni tó pákéjì mi rèé o mi ì nọ́mà rárá mọ́ o honestly speaking òun ló sọ fún mi nípa màmú bíbá ní uk tó jẹ́ ká máa bọ̀ mí báyìí because mo mọ̀ pé ẹ̀yin ṣá ẹ máa ẹ máa wá nǹkan kan ṣe sí because I am not myself really I am not myself at all. ẹ kò sí wàhálà bí gbogbo ẹ ṣe wà yìí náà mú látúnṣe ohun tó dá ń fẹ́ àtúnṣe èyí tó kù díẹ̀ káàtó náà ń fẹ́ àtúnṣe tọ́rọ̀ bá rí báyìí èèyàn máa jáde sí i. ẹ wù máa mi ju gbogbo ẹ lọ ẹ kìlọ̀ fáǹtì mi wọ́n máa tètè tètè sí i wọ́n ṣe gbogbo ọ̀rọ̀ náà ni wọ́n máa kó sáyà kó sáyà ẹ wò kò tẹ́ńtẹ́lẹ̀sì látà yẹn o tó bá lọ kọ̀ wọ́n báyìí ó máa pariwo ni wọ́n máa pariwo ni kí ló dé ẹ́ ọpọlọpọ pé mo bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ kára wọn balẹ̀ tó báyìí o. ọmọdé ló ń ṣèwọ. ṣùgbọ́n mo mọ̀ pé tó kéré níwájú ọlọ́run ẹ wò ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì ni bá ṣe jọ wà yìí àjọmọdébì kan ni bẹ́ẹ̀ ni àjọmọdébì kan ni lórí ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àjọmọdébì kan ni àjọ máa débẹ̀ ni kò sí ah, kò kí la tó fẹ́ máa jókòó ṣe mọ́ kí la fẹ́ máa pẹ́ mò ń bọ̀ mò ń bọ̀ ẹ ṣàjẹ́ máa gbé ah, máa gbé fún ara mi mo ní ti máa mú. ẹ ṣe ọlọ́run àwa pẹ̀lẹ́ yìí náà ọlọ́run àmì ọjà jù gbogbo ọlọ́run a máa máa retí èmi máa ti lọ sí ọ̀dọ̀ wọn lọ́la yẹn mm-hmm. màá lọ jókòó dé yẹn bẹ́ẹ̀ mm-hmm. àdírẹ́sì tí ń fún yẹn náà ní kẹ́ ẹ tẹ̀lé àbí kí n wá síbí ìwà mu yín. Ah, ah, ìyàwó ẹ má ṣe yọnu sẹ́rí èyí tí mo sọ fún yín gangan ni kẹ́ ẹ mú lọ́kùnkúndùn sẹ́rí gbogbo tí mo ní ẹ tọ́jú ẹ ráàrí dájú pé ẹ tọ́jú rẹ̀. sẹ́rí ibi tó dá èmi lójú dé èmi àfa Saidi adájú kọ kàábà kò sí bí ìṣòro náà ti lè hùn kó tó láyé mo tún fi ànábì ọlọ́run bá búra ìṣòro náà kú omi ẹ̀ yóò bí yá èmi ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe tí n bá tún wá ṣe tọ̀dọ̀ yín àlékún oore àlékún dáadáa iṣẹ́ tèmi máa ṣe níwájú ọlọ́run bẹ́ẹ̀ ti máa ṣe nù <laughs> èmi ṣe kọ́ ọlọ́run ni èmi kọ́ ọlọ́run ni àmín ẹ wá dákun ẹ ṣe jẹ́jẹ́ o ẹ tẹ̀ díẹ̀ díẹ̀ mọ́ gbẹ̀sẹ̀ lé tán ọlọ́run bá ń sọ yín délé ọlá hamina. dídí agun náà nìyí ọlọ́run bá ń sọ yín délé o mo fà nábìsì yín o kò dá mi lówó ojú gbàngbà. Ah! láìláìlá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ta ni kàábà ìkìlọ̀ ni mo wá fún ọ ó níṣẹ́ kan tó dáwọ́ lé mẹ́ta tó fẹ́ ṣe ó gbọ́dọ̀ ṣe o kó má bàa kàn dín nínú iyọ̀ tèmi ò jù báwọn lọ. èmi ò gbọ́dọ̀ ṣe ta ni ọ ta lẹni tó ràn jẹ́ ń sọ nǹkan kan fún ọ o tẹ́ ẹ bá pé lógúnlógún tẹ́ ẹ pé lọ́gbọ̀nlọ́gbọ̀n tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ dajúkọ èmi àfa Saheed adójúkọ kàába ẹ̀ ya ìgbẹ́ ẹ̀jẹ̀ tara ni o sọ ní tẹ̀sùn bá ti ń bẹ lọ́wọ́ mi tí ń bá ka tàbá tí àná ti ti ń bá kóbo òjijì rẹ ọgbẹ tán láàyè níbẹ̀ mo sọ fún ọ. níyẹn èmi náà. bẹ́ẹ̀ ni. tó bá ti bí ọ̀dà dáwọ́ lè wò tó bá ní rọ́wọ́ rẹ̀. láyé láyé lọ́la Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam bá a ṣe dúró èmi àbáṣà yìí ni adájú kọ kàbá tí n bá nà nítẹ̀sùnbà ọ̀gbẹ́ láàyè ni àfi títà bá tí àdá ò bá jẹ́ bí ti jẹ́ mọ́ ìwọ kè níwájú àwọn ta ni bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá pọ̀ jù bẹ́ẹ̀ ti wà yín lọ kóòtù kúrò látijọ́ nù rọ̀ wá ní àtọ̀wá ẹ̀ kóòtù wá léèyàn èmi àbáṣà yìí ni adájú kọ kàbá lẹ́ẹ̀bà eré yín ti dàrú. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam àlálẹ̀ èèyàn máa ń láì nìkan yìí lábẹ́kú wọn tó mi lójú pé gbogbo iṣẹ́ tó lọ́n bá ti parí lọ́wọ́ gbédéwájú mi iṣẹ́ eléyìí èmi ti parí ẹ̀ o bẹ́lá ilẹ̀ azim ọlọ́run ti bá mi parí ẹ̀ ọlọ́run wọlá sí wẹ̀ ní abdulkadir jelani wakilani kọ́lọ́run wọlá sí wẹ̀ haram abdullahi alalori wọlá sí wẹ̀ kamalidin aladabiya ah orí ọlọ́gbọ́n lè yẹn sì gẹrun wọlé dáadáa. salamu alaikum alaja. ẹlẹ́ ẹ̀yìn alájà lórí iṣẹ́ tẹ́ ẹ gbé fún mi iṣẹ́ ńlá ni o. ṣe ti rí wípé mi ò parọ́ ṣe rí pé n tó lágbára ni. nígbà mo sùn mo lá àwọn àlá kan tó lágbára tó ṣe pé àwọn ọ̀rọ̀ wa ní àti bẹ́ńdì ọ̀rọ̀ náà wọ́n fara hàn mí wọ́n yọjú sí mi àmọ́ mo jẹ́ ká mọ̀ pé kò síwèé kankan tó borí àlùkò rẹ̀ á ní tó sì dá mi lójú wípé iṣẹ́ eléyìí ọlọ́run ti bá mi parí ẹ̀ lópin ìgbà tó ṣe pé àṣeyè lálákàn máa ṣètò tiẹ̀. ẹ jọ ẹ̀yin ni kẹ wá gbà mí ẹ̀yin ni mo gbójúlé o ẹ̀yin ni mo fẹ̀yìn tì bí mo ṣe wà lẹ́yìn ọlọ́run ẹ̀yin tún lẹni tí ó tún pọ̀n tí mo tún gbé ojú mi lé mo mọ̀ pé ìlẹ̀ lè gbà mí ni mo ṣe sáwá báyìí ẹ jọ torí ọlọ́run. pẹ̀lú àṣẹ ọlọ́run ọlá oníṣẹ́ ńlá láyé lọ́rùn àlẹ́ muhammad èmi àfa ṣáídì adájú kọ kàábà ọlọ́run ti bá mi ṣe láṣeyọrí ẹ lọ́ọ́ rí fọkàn yín balẹ̀ ó dáa ẹ ṣe mo dúpẹ́. ẹ ẹ fọkàn balẹ̀ <laughs> àwa náà kọ. ọlọ́wà bá mi fún yín ṣe. ẹ̀yìn tó bá ṣe pé tí mi mọ̀ ìmọ̀ ni a ní tó bá ṣe pé talẹ̀ lẹ́wà talẹ̀ láàfijọ́ ànàbí ni ẹ wò ẹ mọ̀ wò wá o oníṣẹ́ ńlá ni ẹ wò ẹ mọ̀ wò wá lópin ìgbà tó ṣe pé súnà nàbìlà ń tẹ̀lé alájẹ lọ́rọ̀ ìfarabalẹ̀ ọlọ́run ti ṣeré lásìyọrí ọlá hamina ẹ̀yin ọ̀la àmì ẹ̀yin sáà máa sàmì ẹ̀ máa sàmì kó tó à ń lọ. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe o mo ti gbá àfa ẹ ṣe ẹ ṣe. afa Abdul Lateef Abdul Lateef. náà bàbá ṣé o. ọlọ́run jò dáa fún ọ ọlọ́run jò rí bá ti ṣe wá dákun Abdullateef mo fẹ́ jáde báyìí sọ ma pé mo ní àdéhùn pẹ̀lú àwọn alájà tó wá lánàá mo sì jẹ́ kán mọ̀ pé déédéé aago méjì ni òun dọ̀dọ̀ wọn wá dákun má finú ilé ilẹ̀ o ah, ah. Abdullateef dákun má finú ilé ilẹ̀ má jáde lọ́bì kankan o ọlọ́run wàá jò dáa fún ọ àwọn àlejò mi kan náà pè mí alájà Fawzi yacht èyí tí ń bẹ ní London ti máa pè mí dáadáa wọ́n pè mí wọ́n láwọn ń bọ̀ déédéé pípé wọn wá ṣe ti déédéé alájà fàwọsíyà alájà adédọyìn èyí mò ń sọ hmm. tí ń bẹ lamẹríkà wọn wá láwọn ń bọ̀ ń gbà kan náà sọrí pé nínú kí ọlọ́run ni wá dákun èyí tí màá pè mí lójú rẹ hùn ìwà ìgbogbo jàǹkárá ìdùnnú jàǹkárá nù òun náà lòun bọ̀ sọ́ọ̀sì mọ̀ pé tó bá ti dé inú àfa mọ dùn. ọlọ́run ojú dáa fún ọ má wàá jáde o dákun mọ̀ fọlọ́run bẹ̀ olóńsẹ́ ńlá láyé lọ́rùn àná mahama. la ilaha illallah. alo da abọ́ náà sùn wọ́n. ìyá wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àlàyé lọ́rùn ànábìwá Muhammad ó ní gbogbo ń tá padà sí ibú àpadà sí ìgbà tó bá sọ̀rọ̀ ẹ̀dì àmọ́ téèyàn bá jẹ́ mùsùlùmí òdodo tó bá láǹfààní àti kakulé àhúnzù méjèèjì kó wá fi kulé wà láà pé ìkóṣẹ́ rẹ̀ ńlẹ̀ gbogbo tí ìbànújẹ́ ayé bá tún sọ̀rọ̀ ẹ̀dínlẹ̀ ẹ̀kẹ́sọ́ ọlọ́run níjó tọ́ sí yín tí òfò ayé bá wá ń ṣe gbogbo lé ọlọ́run níjó ṣe lé yín mọ́ tí ìdààmú ayé bá ń dààmú gbogbo lé ọlọ́run níjó dààmú yín mọ́ ọlọ́run bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wàlàmúyẹkùnlá kú fún wa ní haha ẹsẹ hamina ẹsẹ hamina lẹ́ẹ̀kan sí ẹsẹ hamina kọlọwọ wọlá hamina tá a ṣe yìí gbogbo tí bá ń bà yín nu jẹ́ nulẹ̀ kọlọ̀ kó sọ̀dà yọ̀ mọ́ yín gbogbo bí tọrọ yín bá kù sí níwájú ọlọ́run kọlọ̀ kó wọlá kúlúwọ̀ lọ́ọ̀ tọ́lọ̀ fi ròyìn rẹ̀ kọlọ̀ kó bá bí àbùkátà yín kọlọ̀ kó bí àbùkátà yín ẹ̀yẹ̀ mọ̀ sí hamina kò tún padà mọ́ o kò tún padà mọ́ kò tún padà mọ́ o kò tún padà mọ́ ìbànújẹ́ ayé ẹ̀yìn kò tún padà mọ́ àmì kò tún padà mọ́ o kò tún padà mọ́ kò tún padà mọ́ o kò tún padà mọ́ ìbànújẹ́ ayé ẹ̀yìn kò tún padà mọ́ ìbànújẹ́ ayé yóò ní padà mọ́ àdánwò ayé yóò ní padà mọ́ òfò ayé yóò ní padà mọ́. ìwọ fọ kẹlò fọbìsì tí tó ń ríran ni ó ṣe ti rí pé oṣù tí kò ti pààyàn báyìí ṣé ò ríran ni ó ríran ni ṣó ti kò ti pààyàn báyìí ah, kí ló ń wo kí ló ń wo kí ló ń wo kí ló fẹ́ bẹ́ẹ̀ gbé orí ìyá mi yọ mí o ah, mo máa dúpẹ́ o ọlọ́run ṣeun o ah, onímàrúwà ta ló fẹ́ bẹ́ẹ̀ gbé màrúwà ta ló fẹ́ bẹ́ẹ̀ gbé ah wà wà ó máa kú sẹ́wọ̀n àní ó máa kú sẹ́wọ̀n yéé olórí burúkú yìí ni ó ti payọ ó ti payọ ó bó ṣe pọ́ mi sọmọ ni. Ah! ọmọ sẹ́wọ̀n wà ní ah! ọmọ sẹ́wọ̀n wà ní àtẹ́tẹ́ olórí burúkú yìí ọ̀dọ́ ọlọ́run ṣé o mo dúpẹ́ o ah, olúwa ò ṣé o mo dúpẹ́ o ah, mo dúpẹ́ pé kó jẹ́ olórí burúkú yìí kó pa mí ó ah! ti pààyàn. ẹ̀yin ṣe wá ní gbogbo ní èèyàn bá ṣe láyé àyẹ̀lá kan lóbìnrin jẹ́ ọmọ nínú àwọn àfáà mi ni wọ́n ń pè mí àfáà kí ó lérè nù. sábàlẹ̀ kọ́lájì. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. baba latif ni o abdulatif àmọ́ tó ṣẹlẹ̀ láàrin òun àti mọ́lúwà o wọ́n kọlu àwọn nàbà. Ah, abdulateef tèmi la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam sẹ́kọ̀ bọ̀. ẹ má bọ ọlọ́run ìjà yà burú o ọlọ́run ìjà yà burú o. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. ah ọkọ ọmọ sẹ́wù. Ah, ah! ẹ jẹ́ pààyọ̀. no oh, this is bad this is bad ẹ bá gbé ẹ gbé ẹ gbé ẹ gbé ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n ní àyè wọ́n mẹ́niyàn wọ́n bó ṣe payàn. ẹ̀yẹ́ dẹ́kun yìí jàmá mo ò ní lè parí gbogbo ètò tó yẹ kí n ṣe ní àyè lónìí torí àkọ́bí mi Abdullateef wọn pé márùwá gbà ah. ẹ wá dákun ó sáré yọjú sí wọn ẹ dákun já tẹ́wọ́ fatia bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maaliki yawmiddin iyyaka na'budu wa iyyaka. ẹ dákun ẹ dákun yé láyé láyé láyé láyé láyé láyé ẹgbà ẹgbà lọ́wọ́ mi láyé ẹ máa mú yín lọ ẹ máa mú lọ ẹ máa mú lọ Abdulatifu láyé láyé láyé sẹ́mu Latifu mi lọ Latifu mi lọ ẹ dákun ta ló ń dọ́rùn eléyìí fún mi burúkú yìí mo para mi sí ọlọ́run. ẹlọ́ mi nù. mo mọ má jẹ ìṣe wọn kọ́ sí fẹ́ jẹ mò ń wá kí ọ. ẹjọ́ ẹ má yà pàdé kan tó máa jẹ mí. láìla ìlàlá láìla ìlàlá. tí n bá ní kò kò sùn ní irọ́ ni mo pa ó jọ mí lójú ó yà mí lẹ́nu ẹ kéèyàn níṣòro ká ní kéèyàn bá wa kó wá síbí ìwà bá wa tán ìṣòro ká tún gbé ṣòro tiwa ká tún gbélé lórí ẹ ṣé béèyàn bá wò lọ tó wò bọ̀ kó ti rí wípé ó dàbí pé ó lọ́wọ́ kankan nù ni Adéwálé. ohun tó bá ṣe pamọ́ ní kọ̀kọ̀ ó ní mo fẹ́ kó sọ sí gbangba báyìí kó yé wa ká lè mọ ohun tá a fẹ́ ṣe. ẹ wo ẹ̀gbọ́n Adéwálé ẹ tẹ Adéwálé nù dáadáa ẹ tẹ Adéwálé nu dáadáa ẹ sọ fún níbi tó ti ń gbọ́ ohun tó bá rí pé òun ṣe pamọ́ tí gbogbo ẹ̀ fi ń rí tí ó dàrú bó ṣe ń dàrú yìí kó jẹ́ ká mọ̀ ká lè tètè mọ bí ta máa sáré sí ká mọ bí ta máa fẹsẹ̀ wá ilé. mọ́mì kò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn o mi ò gbọ́dọ̀ parọ́ fún yín tó bá ní nǹkan kan tí mo ṣe sí kọ̀kọ̀ àbí nǹkan kan tí mo mọ̀ pé ó lè ṣokùnfà nǹkan tó ń ṣẹlẹ̀ má ti jẹ́wọ́ èmi náà lè máa wúra mi níran kí lèmi máa dàrú báyìí mọ́mí mi ò lè tàn yín kò sí nǹkan tó jọ látọ̀dọ̀ tèmi gbogbo tọ́rọ́kọ́bọ̀ tí mo rí àti gbogbo iṣẹ́ tá a ṣe pátápátá tá a fi ń rí owó tá a ná àti gbogbo nǹkan tá a kó jọ kò sí lè tó sẹ́yìn ìyàwó mi àbí. ṣe rí mọ́mí bó ṣe rí lọ́kàn mi sọ yẹn kò sí nǹkan kan tí èmi àtẹ̀yìn ṣe tá a máa fi pamọ́ fúnra wa lọ́jọ́ kò gbé ẹjọ́ kò tiẹ̀. mo ní kó jókòó ẹ̀ jókòó ara ẹ áá ah, ah, ńgbà tá a pẹ ní ẹlẹ́ni ta ni kó wá gbà wá sílẹ̀ níbí tó débí tó lóun ṣetán láti yanjú ìṣòro wa kóun gbà wá nù wàhálà tá a kó sí tó jẹ́ nù ilé bíbà iná náà ti sáré pé pé márúwá gbá ọmọ ẹ̀ ọmọ náà dẹ̀ wá kú márúwá láì ṣe mọ́tò. coincidence lásán ni mo mi coincidence ni. Adéwálé. sir. Adéwálé. sir. Adéwálé ń dání lòun. ẹ̀mẹ́ta ni mo pè é yìí o yorùbá dẹ̀bọ̀ wọ́n ní iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ so lókè mi lẹ́yìn ọ̀run ni ṣàánú mi torí ọlọ́run tí nǹkan kan bá wà níbẹ̀ sọ fún mi. ẹ̀gbọ́n mi mi ò lè tàn mí ò ṣe nǹkan kan ní kọ̀kọ̀ tó bá jẹ́ pé nǹkan tí mo ṣe ló ń ṣokùnfà gbogbo nǹkan tó ń ṣokùnfà yìí màá ti jẹ́wọ́ ẹ̀gbọ́n mi kò rí bẹ́ẹ̀ mọ́mì àti ìyàwó mi náà pẹ̀lú ìwọ náà adéwálé tọ́rọ̀ bá ti rí báyìí yorùbá ní tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ nǹkan lè kan náà àti pé tọ́rọ̀ bá kòkè tó kàn sàlẹ̀ ó tún níbi tá a gbé e sí ó ní bàbá kan ọ̀rẹ́ mi kan ló mú èmi náà lọ́bẹ̀ o bàbá tá à ń wí gbóná bí àpáàrà hmm. ah! ó gbóná tó bá ti di àárọ̀ ọ̀la. Adéwálé o ní láti get set àti gbọ́dọ̀ jọ dọ́dọ̀ bàbá yẹn lọ́la. máa lọ. ọkàn mi dẹ̀ balẹ̀ pé tá a bá débẹ̀ mọ́mì gbogbo nǹkan tí dàbí òkè ìṣòro yìí tá a bá dọ́dọ̀ bàbá yẹn gbogbo ẹ̀ àdìpọ̀ tẹ́lẹ̀ ní lágbàgbà náà. èyí ni adùn tẹ bá ṣe fún mi. ó bẹ́ ta ó bẹ́ ta torí kò yé mi ó ti sú mi jẹ́jẹ́ ni màá ní bàbá jókòó kí n tó lọ kọ́rọ̀ bá mi ò rírú ọlọ́run yìí ẹbí ò rírú ọlọ́run yìí o. rọ́bì náà o ah zivu ni eraza ẹ̀pẹ̀lẹ́sà ẹ̀ra omi lọ́kàn àmì ọlọ́run àmì ọlọ́run <laughs> ẹ̀pẹ̀lẹ́ sí ẹ̀ra àmì zivu àmì zivu. mo gbọ́ ní ìsìn tó pè mí ní sífù sífù bíi ti bó. ah mo mọ̀ pé tẹ̀bàjẹ́ bá sọ̀rọ̀ ìlú yìí ẹjọ́ tún oyè <laughs> ni mo ṣe pé yín sí kẹsìbọ̀ wo èmi gangan fúnra mi mo ti ń dírìmù rẹ̀ ti pẹ́ wípé àjọ tí bá ti lè bá olóyè kó lóyè pàdé nílùú yìí o wọ́n fẹ́ ṣe pr tí wọ́n fi lè jẹ́ kémi náà wọ ààfin nírọ̀rùn bó tiẹ̀ jẹ́ oyè kékeré kankan tiẹ̀ fi débi náà lọ́la mo ti pẹ́ ń lu ìfà. oyè wù ọ́ bẹ́ẹ̀ ni oyè wù mí. <laughs> o sì padà gbé oyè náà àmọ́ èmi èso lóyè o èmi èso lóyè o so ti gbọ́ ẹ̀rù jẹjẹ ní gbogbo lèkílẹ̀ nínú àwọn aláwo tó ń bẹ́ńlẹ̀ yìí ìkan lára wọn ni mo jẹ́ èmi sì ni wọ́n ń pè ní lúbúlúbú ojú ọlọ ibi ọba kùdí gangan ibẹ̀ lóògùn tèmi ti bẹ̀rẹ̀ ẹ̀rù ẹ̀rù jẹjẹ ní gbogbo lèkílẹ̀ lúbúlúbú ti ń bẹ lójú ọlọ èmi mo dúró síwájú rẹ̀ èsè sì ni mi wọn gbọ́dọ̀ bá wọn jẹran ẹtu bẹ́ẹ̀ sì lòkò ni mi wọn gbọ́dọ̀ jẹran ọmọdò èmi lọmọ òkò gbé mi lẹ wọn ọba tẹni wá nǹkan tó gbé mi wá àyìn ojú torí ẹni lọ ojú torí ẹni lọ ẹ dákun jẹ mọ báwọn onílé yìí lé. Ah, àwọn bẹ́ẹ̀ ń lè àwọn ọ̀gá wà nílé òkèlè yẹn gbà ní àbísàlẹ̀. ìsàlẹ̀ lẹ́ẹ̀ gbà wọlé kò lè sọ́nà lọ́nà òkè ìsàlẹ̀ lẹ́yìn gbà dókè. ọ̀nà tí mò ń wò ìwà pé méjì ọ̀tún àbòsí. ẹ wo ẹ mọ lọ ẹ mọ lọ tààrà báwọn ẹ rẹ nọ̀nà tó wọlé. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bọ́ba ti wá rí bẹ́ẹ̀ hmm. ìwọ mú mi wọlé lọ́wọ́ kan. ẹ mọ jẹ́ kí mi sọ ọ́fíìsì tèmi ilẹ̀ mi ò gbọ́dọ̀ fi bí ilẹ̀ ẹ ti yọ mí lọ́sẹ̀ ẹ ti yọ mí sẹ́nu. ò ní yọ ń sẹ́ sọ wá róye tó wọ̀ ọ́hún hmm. àwọn ìyá mi ajímọ̀jẹ̀ nǹkan tó léwu wọ́n jẹ́ kó joyè náà kò sí. ẹ ra sà. Ah, lórí pa àpọ̀n yín lé lórí ìmúra tẹ́ ẹ mú ẹ kọ́kọ́ jára wàrà yín tẹ́lẹ̀ ìsolóye mo ti rò pé wọ́n ti ẹ̀kún fi nǹkan kan mí kun ni wọ́n á láwọn ìjẹran ọmọdù àwọn ìjẹran ẹran kìíní kan àwọn ìjẹ lẹ́dẹ̀ nítorí ẹ bá mọ jẹ lẹ́dẹ̀ kẹ ẹ mọ jò kété ẹ bá mọ jò kété kọ́sẹ̀ yẹlé fún yín kẹ jẹ kí n tèmi pẹ̀lú yín wọn á ní kémi fẹnu géètì lẹkìn mú àwọn lọ nílé kó lè lè wọlé kan lè kó lẹ́nu sẹ tó wá béèrè béèrè tí ọyẹ wọn béèrè ìsàlẹ̀ làwọn gbà àbókè làwọn gbà wọn béèrè ẹgbà. oríkì wọn gan ó burú ìṣe ọgọ àbáwíta tí bá sọ̀rọ̀ jù ẹ fẹ́ ẹ sàmì gíga àbádà pọnpọn wọn léjù ọdún bá ká ìsàlẹ̀ ní wọlé sí àbókè ẹ gòkè wọlé sísàlẹ̀ ni. mo ti délé alárẹ̀ alárẹ̀ bá mi sáré o níjọ́ tí mo délé aláyọ̀ ayọ̀ ni wọ́n bá mi yọ ṣẹ̀ṣẹ̀ èmi tí mo délé àgbọn mi rè kú níjọ́ táwọn ẹlẹ́yẹ lọ rè bọ́ọ̀rù mi lànà nìyí wọ́n ní kí bàbá lọ rè ọtí wá o ọ̀run mi lànà wò lọ́wọ́ wọ́n ní kí bàbá lọ rè gbà wẹ̀ ọ̀run mi lànà wò gbọ́dọ̀ gbà wẹ̀ ó ní nítorí pé kí ni ní gbogbo lẹ́yìn kúlẹ̀ òun ọ̀run orúkọ rárá lóde ayé mo bá kọ́là kan rárá o o kọ́là kan rárá lóde ọ̀run kọ́là kan rárá lóde ọ̀run kọ́là kan rárá lóde ọ̀run ẹ̀yin tọ́lá yóò fìtílà olójú mẹ́sàn-án o ẹ̀yin abẹ́tìlújára bí ajẹrẹ ni ẹ̀yin abẹ́tìlújára bí ajẹrẹ ni nítorí pé kí ni ìró kàn mọ́ bá mo ti bá wọn dènù àdó ìròlù bàmùbàmù bàmùbàmù bàmùbàmù bàmùbàmù àwọn èèyàn lóde ìfọ̀ èmi tí mo ní ọ̀nà títí mo dénú òṣòro kíso níbi tí kú ti ń pa wọ́n lẹ́yọ lẹ́yọ lẹ́yọ ìdá àwọn akúkí lọ́dọ̀ yìí ó ní torí èṣù fún láyọ̀ ni ó mọ̀jọ́júmọ́ gbòde lọ́wọ́ òun èṣù ó ní kọ̀lọ́tì kó fi dẹ́kan tó báyẹ̀ nítorí pé kí ni saki ni mọ̀mọ́ tó lọ́rọ́ ìjàkúrò lẹ́pẹ̀ ìjàkúrò lẹ́pẹ̀ háwùdálẹ̀ háwùdálẹ̀ háwùdálẹ̀ lọ́làṣẹ orúkọ bẹ ní saki mo pè yín èpè tó bẹ ní ìjàkú mo pè yín àṣẹ tó bẹ ní ìgbà àwùjálẹ̀ ọyẹ ẹrọ dẹdẹdẹdẹdẹdẹdẹ ẹrọ dẹdẹdẹdẹdẹ ẹrọ dẹdẹdẹdẹ ẹrọ dẹdẹ wáwò ẹrọ dẹdẹ wáwò ẹrọ dẹdẹ wáwò ẹwà jẹ́ mi nípa ìtúlẹ̀ mi ẹ wá jẹ́ nígbè tí tèmi ẹ wo bí ẹ bọ́ kan yín balẹ̀ mo sọ fún yín mo lẹ́mìí tá a gbé sẹ́wá báyìí apaláwo tó mọ ẹnu ọ̀nà ọ̀bẹ ní mí torí méjèèjì ní kẹrẹ́ náà gbọdọ̀ lọ sáàyè yan àwọn àpagbéra nìkan ni wọ́n mẹ́nu ọ̀nà ọ̀bẹ wọ́n mẹ́nu ọ̀nà ọ̀bẹ ẹ bọ́ kan yín balẹ̀ ẹ wo ọ̀yá ìgbéra ńlẹ̀ báyìí ẹ mọ̀ lọ́nà yàrá yín kẹrin rẹ̀ ń tìyàtọ̀ mọ́rí sẹ́ni tẹ́ bá ń gbọ́ kókókókó tẹ́ bá ń tẹ́ ń gbọ́ wọ́jọ́wọ́jọ́wọ́jọ́ ní ẹyẹ tẹ́ ń gbọ́ gìrìgì ìyàwó àgbàlagbà èmi àtàwọn ẹlẹ́yẹ là ń ṣèpàdé lọ́wọ́ ẹ ẹ gbọ́dọ̀ báyọ̀ ẹ sì gbọ́dọ̀ sílẹ̀kùn. ọyẹ ẹgbẹ́ra ẹgbẹ́ra ẹgbẹ́ra ẹgbẹ́ra ẹ máa lọ́nu ilé ẹ máa lọ́nu ilé ẹ tilẹ̀kùn pa ní o sáyẹ ti gbọ́ ẹ nìkan kan nù yín àgbọ̀dọ̀ jáde ẹ fọ́ kan yín balẹ̀ ẹ mọ̀ fún ìfẹ́ fún nǹkan lọ olójú gbòdú àwọn ìdáwó lọ àwọn ọmọ kẹ́mọ̀ àwọn káwọn jẹ́ yín káwọn bá jẹ́ yín ọmọ ayé náà láàbì sàjẹsẹ́ fún bàbá ayé wa lèmi èmi kúlùkùlù sáwùjọ tí balùwẹ̀ sẹ́wọ̀wọ̀ tágbọ́n mi àbá sọ̀rọ̀ wọn tì gbígbọ́lé aláàmù mi tí àbá sọ̀rọ̀ wọn tì gbígbà bọ̀ gírí ewúrẹ́ mi ò ṣe wì láyè ọmọ ẹranko mi yóò dáná rú yóò dáná rú yóò dáná rú òní ògúndógúndó mo jẹ yé o òní ògúndógúndó mo jẹ yé o àròsẹ bẹ tiẹ àròsẹ bẹ tiẹ àròsẹ bẹ tiẹ báwọn kò jẹ níbẹ̀ ṣé gbígbà rẹ rẹ ni gbómi mú mi ẹkùn lé sẹ́sẹ̀ àwọn pàfẹ́jẹ́ ni ọba ah. ìdúró. babaláwo àtùpà òpònú afọ́fúngbé mi ọmọ kú ṣẹ́. ẹyin òbíjì fì í arúgbó aṣọ mọ́balẹ̀ kí ló dé tó gbóni kọ́rẹ́ lọ́wọ́ kí ló dé. afẹ́fin kan ni. Hmm. ẹ fẹ́ fi náà yìí ewúrẹ́ òní ṣe ewúrẹ́ bá sílẹ̀ yà ní ọ̀dọ̀ rẹ̀ àgùntàn tó bá sì sílẹ̀ yà ní ọ̀jẹ̀ gba ojú mẹ́ta làgbọ́n ní kò fi kankan náà rí náà wọ́n fọ yín lójú tí ọkọ ẹ wọ wèrè ní. àìsàn wèrè ojú mẹ́ta làgbọ́n ní kò kankan. òbí kankan náà. ọṣẹ bẹ̀rẹ̀. ọkọ o sì ponú inú rẹ̀ sì bu òórùn sa inú hmm. rẹ̀ ọba bu àwọn àgbààgbà mẹ́ta dúró wájú rẹ̀ òun hmm. à ń ṣẹnu ni ilé ọmọ ọmọ àbí ìpàbẹ ńlẹ o. èmi ọmọ pé tẹ ẹ bá wà nù. mo tá a bá wà nù ọmọ. àwọn rẹ ò tí ì gé kò tí ì jó dànù. lọ́nà bẹ́ẹ̀ ni. tí wọn ò bá gọ̀kọ̀ ọ̀fẹ́ nu wọn. sọ̀rọ̀ mm. pé gbogbo ọ̀pẹ lónígbà máa gùn ni. sọ̀rọ̀ pé gbogbo sẹ́tọ́ bá ti gbé wá sọ́dọ̀ rẹ lọ́yẹ̀ kọ́ ọmọ ṣe. tí wọ́n bá lójú inú tọ́ ní tìta tí ìsẹ́pọ̀jú inú àti tìta rẹ ti fọ́. ṣé kò yẹ kó wádìí iṣẹ́ tó ṣe yìí kó tó di pọ̀ dáwọ́lé. kó ọmọ pàwọn àyálà wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni. fẹ́ẹ̀ wọ wèrè. Ah, ah kọ́mọ̀ sí pé ẹ ti jàmọ̀ lọ rò wọ́n sì ti lò gbẹ́ ẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta èmi bá yín sọ̀rọ̀ ẹ wà níwájú èmi ní múlùmú ojú ọlọ ẹ sì ń dání yanjiyanji bí ìwé pọnmọ èmi kọ́ mu yẹn ní parẹ́ orí yìí máa tó. ọlọ́lọ́ gbẹ gbogbo ẹnu ẹ̀ sọ́hún níwájú àwa kò yí ọ nì wọ́n ní tọmọdé bá darí sapáapáapá tọmọdé bá darí sọ̀rọ̀kòròkò àkó mhm. tọmọdé bá darí sọ̀rúurù oko ni wọ́n ti rùkọ́ ẹ̀ wálé lónìí ó dòkú. ìyá ìyá ọmọ. sẹ́ni tí n bá san kínní ìmọ̀ yín lórí ẹ mọ̀ ọ́n lálẹ́ kí báyìí bí ọ̀gá ni sórí yín burú ni. ọ̀rẹ́ rẹ̀ ń dàgbà wájú rẹ̀ sẹ́ni tí mo ti di dídú di tí mo ti bóhùn ni èmi tí mo ti fi ọ̀pẹ̀ lu ọ̀pẹ̀ tí mo ti gbóhùn ọ̀pẹ̀ ìkókòrò èlùbọ́ ni mi, èmi àsìmọ́sọ ọmọdé gbàhánà gbàhánà gbàhánà dídí tí mo jẹ́ bọ́lá ni bàbá mo ti yànjọ́ òwúrẹ́ kùtùkùtù àwọn òdìsá bọ́bá. ẹ dákun tá ń kọ́ lábí ibi. gbé gbogbo ẹnu ẹ̀ sàn ta ló kọ́ ń dídọ̀ ọwọ́ ganan tó fi ń ṣe bí ẹni tó mewé ah. ta ló kọ́ ní kíkẹ́ ẹsẹ̀ tó fi rò páwo ní ọ́ ṣọ́rọ́ gùnà rẹ̀dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bọ́bá lòun ọ̀ dàrí sómi ó sì kíbi owó yóò kíbi owó bẹ́ẹ̀ ni mo sọ. ẹ ti wá gbàgbé pé ẹnu làdán ti ń jẹ ẹnu kíkan náà làdán ti ń bọ̀ má kéré ẹ bá ti torí mo lò òun lòun lọ́ọ́ sì gbọ̀ngàn fún rẹ̀ ẹ máa gbọ́ jìgbìn ti dùn. ó tiẹ̀ ti dà. olùlọ́gbọ̀n fún ẹni mẹ́tẹ̀ẹ̀ta. kò tiẹ̀ gbẹ́nu ẹ sọ̀hún. kékeré ẹlẹ́yẹ bọ́mọ̀ pẹ́lú ẹlẹ́yẹ rẹ̀ ní bọ́mọ̀ pẹ́lú ẹlẹ́yẹ ṣe. ṣé ìpè ìpèrí ẹyẹ tiẹ̀ tí o ti gún yẹ ìwọ náà ó sì gbéná wojú èmi lúgbúlúgbú ojú ọ lọ sórí tí bá mú wọn wọ́n fi ọ. báyọ̀ àlọ́ ọ̀gọ̀ ẹ gbogbo ẹ̀rọ ẹ̀ sọ̀rọ̀ torí tó o bá bọ̀ ni sórí ata ata bí ti kéré mọ bí o bá bí ọ̀rẹ́ kò fi bọ́jú kí kéré lọ bẹ̀rẹ̀ tèmi kẹ́ sẹ́mi nì fún wọn tó o bá mi ó pò fóló. ṣé wọ́n ti gbàgbé ni pé kékeré ilé awo awo ni sẹ́ẹ̀ àgbà ilé awo awo ni báwo bá kéré awo agẹni bá wa gò tẹ́tẹ́ ọlọ́run bá dàgbà tó lóògbò. àwọn ẹni lọ́sọ̀ tiẹ̀ nílò ẹ̀kárò bí wọ́n ti bá wọn wẹ̀rẹ̀ sẹ́yìn ọmọ pé àrùn kò ní dásọ̀ tiẹ̀ lóde ìkosùn lèkélèké aláṣọ funfun nìkan ní mọ́mọ́ tó ń dásọ̀ tiẹ̀ lóde ìkẹ́kùn kẹ́ẹ̀tì bá ọyẹ ìdáná fún ẹgbẹ́ máa yín lẹ́ gbé gbogbo ẹnu rẹ sàn tọ́lá wàrí ò sínú ẹgbẹ́ débi táwọn ìbàbí ẹni gba ẹ mu wọn ní àwọn ọ̀dà gidi ní wàrà pa òṣèfẹ̀ nílà san pin náà ní kọlà kó gbàgbé ọwọ́ ó dín fáfáwọn ìyá mi àgbà lọ́jọ́ tí wọ́n sẹ́rẹ́ sẹ́sẹ́ wọn lọ sọ́dọ̀ olódùmarè wọn láwọn lọ rè gbàṣẹ olódùmarè láṣẹ kí ni wọn láṣẹ táwọn ọmọ fi sọkọ fọmọ aráyé ni olódùmarè ló dàṣẹ ó nítorí gbàgbà. gbẹgbẹgbẹsọ ta ìtọ̀ lásán lásán níjọ́ tí obìnrin bá fojú kì í láàrẹ̀ kí ni ó ṣe tí ẹ mọ̀ pé yọ pọ̀n lásán ni tí n bá ní ká ẹ wá gbẹ̀sí dúdú mo fẹ́ ká gbẹ̀sí dúdú lọ́wọ́ mi tí n bá ti sọ pé ká ẹ wá gbẹ̀sí funfun mo fẹ́ ká gbẹ̀sí funfun lọ́wọ́ mi àmọ́ lónìí wọn ò gbẹ̀sí dúdú bẹ́ẹ̀ sì ni wọn ò gbẹ̀sí funfun ẹ̀sìn pupa ni mo fẹ́ gbà ó túbọ̀ sí kẹ̀. bẹ́ẹ̀ni rẹ dákẹ́ láàrin òtó bẹ́ẹ̀. bí ẹ tó pé ẹnu rẹ dákẹ́ àwọn olùdó tó tó bá jẹ tó kú mọ́tò wọn ò gbọ́ bí wọ́n ti wí ni wọ́n ní àgbá jẹ́ lórúkọ tá a fẹ́ ṣọ̀dára òkúta gbọ́dọ̀ gbàgbọ́dọ̀ lójú lè ṣàlàyé olórúkọ tá a gbọ́ wọn ìyá mi lónìí mo ráyé mọ bẹ́ẹ̀ ni mo sọ fún wọn. èmi ráyé mọ bẹ́ẹ̀ni kò ní da fọkọ tó sàbálẹ olórí àbólórí burúkú leléyìí kí ni burúkú ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ń sàlẹ̀ ṣe sí èrè sàmẹ́tẹ̀ wá bá ní. níwọ̀n èmi ló burú mọ ojú ọlọ́mọ ni sẹ́ẹ̀rí dágbọ̀n ní ọ̀básoro ń wọ́tì níbọlé báláwọn ọ̀básoro ń wọ́tì nígbàgbọ́ ògiri wì láàyè ọmọ ẹranko ní ọ̀dánárú kúlùkùlù sáà kúlùkùlù sáà òjò tí bá dùn wẹ̀sẹ̀ wọ̀wọ̀ Hí. Ừ. bẹ́ẹ̀ni ẹ bá wọn lónìí. wo o ti wá tẹ báyìí so ọlọ́sì tí wèrè rí ó ṣe ni òjò okun kékeré wọ́n ní ijókíjó ni ijó àsínwí ayọ̀káyọ̀ láyọ̀ dìdìrìn mm. tí kì í tọ̀pẹ́ báyìí ni wèrè tún sọ ti ẹ̀ràn so mm. orí mo ṣe wá wà gbogbo tí ń bẹ lára rẹ pátá ọmọ wa bọ lẹyọ kọ̀ọ̀kan bọ́ bá ti wá bọ̀ tán ọ wà fọwọ́ ara rẹ kó báyìí mm. ọ sì bọ́ ta ọ gàjà ọ wà ya wèrè káàkiri gbogbo ayé gbogbo ibi tó níyìdé ọ wà tẹ́ káàkiri gbogbo èyí tí mo ti ń wí àṣẹ ni àṣẹ ti gùn torí tó ní tolúwo tù fẹ́ ìkẹjùgbọ̀n ní ewì ayé mi dandan ni kẹ́gbọ̀n ọ̀hún bẹ̀rẹ̀ tọ́lá òun yára kùn ní wí ti ẹ̀kọ́ mọ̀sẹ̀ ọyá bẹ̀rẹ̀ sí ní bọ̀. bọ́sọ. ẹ̀yin àgbàlagbà hmm? tó bá jẹ́ pòun tẹ́ fi wọlé lélẹ́yìí ni wọn ò ní bá yín ṣagídí àmúhùn tẹ́ fi wọlé gbà òun ń dàgbà ni. ọ̀rọ̀ aṣọ pé kí n bọ́ ni. kíkẹ́ sì máa wo ogun ọ̀fẹ́ wọṣọ wá bí tẹ́lẹ̀. kò tiẹ̀ bẹ́ẹ̀ rí kò tí ó ti bá wà lọ sọ gẹ́gẹ́ ló ṣe jẹ́jẹ́. sẹ́ni bí ìbá ṣe bá yọ tọ́ fẹ́ rìn. àrífín ni àrífín ni. ní kọ̀ọ̀kan bábà tó lè lu apá nílọ fílà fílà fílà ń rẹ ilé ló bá wa lè ara rẹ ní ọbẹ̀. ọ̀nà ìpẹ́rẹ́ rẹ̀ babaláwo ọlọ́kà kì í sàkóra ọmọ ọlọ́ra kí máa bá pariwo lé mi lórí ẹ pariwo lé mi lórí. ẹ ká sọ fún dàgbẹ́nà ni. àní mo ń sọ fún yín pé oru ò lè múnú létẹ̀ wà nítorí mo mọ ìlú adúrésì ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó lẹ́sẹ̀ abọ́sọ lẹ́yìn báyìí tẹ́ kàṣọ lọ́wọ́. èmi ò kásọ dání èmi ò kásọ dání. aṣọ tẹ wọ̀ wáré. aṣọ lọ́wọ́ ti tèmi. ṣé ìwọ wúlò ọwọ́ agbádá àbí ọwọ́ agbádá o tún wá wọ canvas sórí ẹ àbí hello oh ok ok ọwọ́ alẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ọwọ́ alẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi bí mo ṣe máa ń sọ̀rọ̀ ọwọ́ alẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi àjọ síáwó ni àjọ sáwó ni. èmi ò sáwó sà èmi ẹgbẹ́ mi ni ẹ̀ bá sọ̀rọ̀ lórí fóònù èmi ò sáwó sẹ́rí ẹ̀ tó wá ní fóònù igi níbẹ̀ lọ́wọ́ yín kì í ṣe fóònù sọ̀rọ̀ mi yé yín ẹ tó wá mísì àwọn kankan pọ̀ mọ́ra wọn tí ò jọra wọn o bóyá torí pé ẹ mọ map àbí ẹ èso olóṣèlú ni sẹ́ẹ̀rí ìlọ́ra ẹ̀gbẹ́ ọ̀yọ́ ló wà so ti yẹ yín kò pọ́sibù kẹjẹ ń tán bẹ́ẹ̀ kẹ wá ṣẹ̀ṣẹ̀ lọ sanwó ní Òṣogbo Òṣogbo lọ sùn. ṣùgbọ́n mo lè lọ sí ìsàlẹ̀ gangan lọ fọwọ́ ìsàlẹ̀ gangan ó súnmọ́ gàràwù ó súnmọ́ gàràwù. ẹ̀wẹ̀ mọ̀ dàmí lórí ìwé mi ọmọ pa state. ọ̀ya ẹgbẹ́ mọ́rúwá ẹ̀ kúrò níbí ta lọ páàkì mọ́rúwá sínú ọgbà ẹgbẹ́ mọ́rúwá kúrò níbí tó mọ̀ pé mò ń bá sọ̀rọ̀ ìwọ lọ wọ agbádá <laughs> èmi ń bá wọn sọ̀rọ̀ lọ wọ agbádá. ẹ wo bí ọkọ̀ ọ̀gá lélẹ́yìí eléyìí ò ṣe mọ́rúwá sí ọ̀tá ajé lẹ́nu tó bá fi rú ọkọ̀ yìí tó fi wé mọ́rúwá. èmi ọ̀dà mọ́rúwá mọ̀ èmi ọ̀dà mọ́rúwá mọ̀ ọ̀rọ̀ ẹ ti yé mi bó agbádá tó wọ̀ yẹn kọ̀ dẹ̀ fún mi ní bírí kóòtù. sẹ́yìn jẹ́bi kọ́sùnmí àtẹ̀tẹ̀ agbára tó wọ̀ yẹn sọ pé mo lè tọ́ pé mo lè ti agbára yẹn mọ́tò ọ̀gá ọ̀gá madam yẹ mọ ti. Èmi rẹ̀ sọ fún pé èmi rẹ̀ yín sọ fún ọ èmi èyí sọ fún mi pé tábà bẹ̀rẹ̀ fún gbogbo ọmọ tábà bẹ̀rẹ̀ fún àwọn ọmọ kò sájọ́ lè bẹ̀rẹ̀ fún mi èmi bẹ̀rẹ̀ kẹ́mi. Sígẹ̀tì fún wọn sáyẹ́rì. Náà náà ní sùúrù náà bàbá yẹn ń kọ̀ fún ọ o gbọ́ ni ọkọ̀ kọ́ lélẹ́ yẹ kó ti yẹ ó yẹ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. àwọn máa máa ti conclude èèyàn tó sọ fún wa pé gbogbo nǹkan tá a bá ti ń gbọ́ pé ká má wọrí ká má bọ̀. ọmọ tí mo rí táyà ìgbà rí. ọlọ́fẹ́ lọ sún ṣòkò lọ́nà. sọjá rí mo ní o sí kẹ́. ọ̀rọ̀ tó ń bá yín sọ̀rọ̀ kò sáré sọ̀rọ̀ tí bá bẹ̀ sọ̀rọ̀ tí bá bẹ̀ sọ̀rọ̀ tí bá bẹ̀ sọ̀rọ̀ tí bá bẹ̀ sọ̀rọ̀ gómìnà ló sọ̀kò ẹ̀rí wèrè ẹ̀rí wèrè ṣiṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀ tó máa ṣí fún ọ. ṣí gẹ̀ẹ́tì. wọ́n ní kò ṣí gẹ̀ẹ́tì. ní kò ṣí gẹ̀ẹ́tì wọ́n ṣí pẹ̀ ó ní kí n má nà tó sọgbó ó ní kí n má nà tó sọgbó. ṣé ẹ̀rí nǹkan tó máa jọ dánwò èmi àti ọlọ́wọ́ tá a sọ tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ parí ọ̀rọ̀ wa nípo ni mo lè bàjẹ́ àjàrà o. Ah! ọ̀nà àgàràwù lè lẹ́yìn àgàràwù osùnmọ́ apọ́nmọ́ apọ́nmọ́ yàrá kàrẹ yàrá kàrẹ mi ìmọ̀ tó kí ni kí ló ṣe bàbá oníbàbà. èèyàn èèyàn jẹ alátẹnujẹ ó jẹ alátẹnujẹ ọtí tí ò lágbára láti mu ó lọ mọtí tó le ó wá sí wọn wọn náà ó sọmọ ẹgbẹ bó ṣe wà ní tó bá yàrá òjò báyìí lọ wọn á rò pé àwọn aláfin kan sẹni kó tẹ sí gẹ kó ti gẹ kó ti gẹ ó ṣe dáadáa. èmi náà mọ̀ pé wọ́n kọjá yẹ wọn ni. <laughs> kò kọjá yẹ wọn ṣé bó ṣe wọlé nìyẹn ṣé bó ṣe wọlé nígbà tí wọ́n rí òun lórí yẹn rubbish. sọyẹ́rì ṣọ́ṣẹ́pẹ̀ fún ẹ ṣí gate fún wọn o rí pé bẹ́ẹ̀ ni ẹ ṣe wà nǹkan kan ti ń run pẹ̀lú pẹ̀lú brain ẹ̀ ó ní kó o dẹ̀ ń bá rojọ́. oògùn yìí sí náà. ẹ kò sí yàtọ̀ náà méjèèjì kí ló kí ni ṣé ní sọ́ẹ̀rì ṣó nọ́mà. ó mọ̀ kan má sì gate yẹn lé ní tura o. mo ti gbọ́ ok atẹnujẹ kò sí tí ó lè kú báyìí. ìdí pàtàkì tó sí obìnrin kì í jẹ́ fún mọ́lú. pẹ̀lú ọtí ṣe àwọn fọ́ọ̀dì rárá dáadáa àwọn àgbẹ̀bọ́ sàṣìwọ́n bì kan ibi ló ti wá ṣiṣẹ́ ọ̀gá o ọ̀tún tó bá wọn kò lè mú òye mú wọn wulẹ̀ déédéé ewu làbúrò fi ojú kòkòrò àtọ̀kan júà kéèyàn fi balẹ̀ ayé ara rẹ̀ jẹ́ bí ṣe ń lọ nísìn tí ọba sùn ó jí ojú rẹ̀ lè wálẹ̀ ó ti háì ó ti háì ọlọ́run ẹni rẹ̀ ti lọ báyìí ọlọ́run kò sàánú wa ibi ló lè jí tí wọn bá ti mú wèrè ni o wọn bá ti kó báyìí ó di yaba páùsì mi. orújú o orújú orújú o orújú ṣé yẹn ló kàn jíjẹ kó wá jọ ń jàre ìlàlẹ wá débi ládé. torí a kò mọ bí ìdààmú ti ṣe wá.

bídí pàtàkì kò sí obìnrin kì í jẹ́ kúmọ́lú bákọ́kọ́ mi. ìdí pàtàkì kò sí iṣẹ́ kì í dédé ṣe. ó ṣókùnkùn ó dojú ó ta kókó kò yẹ nìyí ọ̀rọ̀ yìí dórí àgbàkodo. orújú orújú orújú orújú. bóyá kú ọba ti pọ̀ mọ́ yìí àfìgbà tẹ ṣe kú tẹ fi kú ikú jẹ ọmọ mi níyà tẹ rán ọmọ mi lọ sọ́run ọ̀sán gangan mélòó lọ́jọ́ orí ọmọ yìí kẹsàn tó wà di ọ̀rọ̀ ẹ kọ ẹ sọ ayé mi o mo bá jẹ bí o mo bá jẹ bí o ẹkọ bí ọmọ ọmọ mi ẹ wo bá ṣe o ó dá kò sí wàhálà kò sí wàhálà wo gbogbo ẹrù ẹni kò lọ kú tẹ̀lé mi lọ lè báyìí báyìí báyìí báyìí. wọ́n mú wọn ojú kò kalẹ̀ sí ilé ọmọ mi ni máa kú sí ọmọ tó fẹ́ kú síbẹ̀ lọ́dà ó ti ṣe bó ṣe máa ṣe ah! ó dáa. mami mo fẹ́ tẹ délẹ̀ ni o ṣe ni mo sọ pé tẹ bá ti ń lọ báyìí èmi àti yín lọ because mi ò tiẹ̀ lè dúró one second nínú ilé ìmọ̀ kí ló ah! dé everyday báyìí problem oríṣiríṣi problem kan sọ fèsì ni. Ah! kéde sọ ohun tó wà ń di ẹ̀ ọkọ̀ ò sọ kó sọ ohun tó wà ń di ẹ̀ ọkọ̀ ò sọ ohun tó ṣe pamọ́ kó sọ ọkọ̀ ò sọ adéwálé ọ̀dà ọ̀pẹ kéde ọmọ mi ṣẹ̀ṣẹ̀ kú now you are talking ní sóní mi ò ní mi ò mú ẹ lọ torígbà tó bá sọ wípé ilé ọlọ́mọ ẹ̀ ló fẹ́ kú sí ọmọ tó ti torí ẹ̀fẹ́ ta kú síbi náà èmi ò rí èmi ò rí mi ò mọ̀ ẹ bí ìṣòro ṣe ń wá náà là ń pè lọ́tún là ń pè lọ́sì kò sáwọn tá pèdé bíbà yìí táyé tí wọ́n go bàjẹ́ a pe babaláwo wọ́n yàwó èrègbẹ̀yìn ni èmi ò mọ adéwálé ní kẹ́ẹ̀bí o mo ń pariwo mo ń sọ fún yín ẹ̀yin tẹ́ jẹ́ bí ẹ béèrè iṣẹ́ tó ń ṣe ohun tó ṣe pamọ́ sí kọ̀rọ̀ kó sọ sí gbangba ó ti tán sí ẹ bó ti rí ó ti mọ́ ọmọ mi lọ kò sí wàhálà tó bá bá tẹ̀lé ní ilé tíyà. ìyàwó mi ìyàwó mi ẹni tó bá ní nǹkan tó ṣẹlẹ̀ tó bá ní kò dùn ẹ́ kó náà mọ́mọ́ títí ẹ̀ kó ṣerú ẹ̀ fún àmọ́ nígbà tí irú nǹkan báyìí ṣẹlẹ̀ tó wọn náà wá ní o máa fọkọ ẹ lẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò ń ṣe páwa náà gẹ́gẹ́ bí ẹbí kò ń ṣe pá gbìyànjú ṣé ti babaláwo tó gbóná bí àpáàrà tá a lọ bá tó yẹ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí òun náà padà yá wèrè ṣé yẹn la fẹ́ rò ní àbí tá a fà àbí gbogbo nǹkan tá a ti ṣe àti pé gbogbo wàhálà yìí tá a bá rò pé ìbú ló ti ń wá tó bá jòrò ńkọ́ torí ọlọ́run ẹ mọ́mì ní tí mo rò pa lè ṣe lélẹ̀ àtọkọ àtìyàwó wọn kàn tẹ̀ kọ́kọ́ wábì kan kàn lọ farapamọ́ síná ká fi gbogbo nǹkan tó rùn lẹ̀. ẹ wọlé ilé ètò mi kò sáyè mo lè mọ́bọ̀ mi nìyẹn lè bẹ́ẹ̀ ẹ ilé ẹ̀mú ti yín náà lọ. ẹ mọ́mì tó bá jẹ́ bẹ́ẹ̀ ni màá wá hòtẹ́ẹ̀lì tó bá dáa káwọn méjèèjì tẹ̀ ọ̀kọ́ lọ wà ń bẹ̀ náà ká fi wá ojútùú sí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ẹ jọ torí Ọlọ́run ìwọ náà ọkùnrin ní ẹ akọ bí òun ṣoje má sunkún mọ́ ìwọ ló yẹ kó máa pẹ́ẹ̀tì ìyàwó ẹ ìwọ náà tún sunkún bí ọmọdé. ọmọ tó dàbí èyí àwọn ẹni tó ní méjì ó lè jọ sí ilé ara ẹ mọ́ abẹ́ ọ̀run ìrírí èyí dorí àgbàkodo ó dórí àgbákò. But we check in five days ago, Monday see everything was very okay. But um, Orumojo, this year consists then one of the days you always I'm sorry about that one. Um, I'll call the supervisor now. On my place now, I'll fix it. I'm driving one. Go through all that. You know what? And fix it. But I would prefer if you check my room. Hello, Ava. Good afternoon. Good afternoon. Eki. Good Adewale. sir. Ọláwùmí. Adéwálé. Adéwálé. Ọláwùmí. Ọláwùmí. Ah, kí ló wá sí I should be asking you the same question. Kí ló wá ṣe mí? Èmi lọ síbí ni. Oh my God, small world. Èmi náà ti lọ síbí bá láti bí five days ago. I've been here. Oh, mi ni. Yeah wow ah láwọn mi. ah ó dé wàá dùn mí o because uh, mo ti ń jáde káàbẹ̀ tí ń dúró dè mí níta you know what ṣé o máa ṣe wàá bíbá dìrọ̀ ni. Ah, ah. mo wà ń bí di five days. okay oh i'm sorry <laughs> jẹ́ kí gba number ẹ̀ so ti bá ti dé i can't believe this can you give me your digits babe. <sighs> olùwọ́ mà ṣe o ṣé pé mi àti ẹ tún lè padà fojú ra wa. ó jọ mú kò sí problem ọmọ kan mo máa fẹ́ sí i nọ́mbà mi yẹn pẹ̀lú eight eight nine okay so i'll give you a call. right jọ ìgbà wo ló wà padà dé. báwo ni pẹ́ mo ti ń dá nọ́mbà eight eight nine okay that's number. all right. mo wà lé ẹ̀ sábà tí mo máa fi ń kí ẹ ma. ẹ kí mi gan. sọ ti clean the room. Ah, bẹ́ẹ̀ni látara ṣe mú. all right. Adéwálé ìyẹn ni pé mo tún lè fojú mi yìí rí ẹ ewu yà mí lẹ́nu. Ọlọ́run sì máa ń sọ láì ní. ànígbà tí mo rí ẹ ṣe ló dàbí àlàlójú mi pé síwọ ni àbí wọ ọkọ. èmi kúkú ni hmm. ó ga ọ ìrìn àjò ẹ̀dá ṣá hmm. wọ́n bá sọ pé èmi àti òní fẹ́ra má jiyàn o. Hmm. aláwo mi ó yẹ kó mọ̀ pé ìfẹ́ tó wà láàrin mi àti ẹ nígbà yẹn kò sí nǹkan tó tó o kò kí n ṣẹjọ́ mi mo rò pé ó yẹ kí wọ́n náà mọ̀ yẹn sá ó yẹ kó mọ <laughs> ó mọ ó mọ wípé kò kí n ṣẹjọ́ mi tóró mọ wípé mo nífẹ̀ẹ́ débi pé mo rí nǹkan kan tó lè space èmi àti ẹ̀ nígbà tó dàbí ẹni pé màmá mi àtàwọn òbí ọmọ yẹn tó dẹ̀ ti collaborate lé mi lórí kí mo wá fẹ́ ṣe tání mi. ká tiẹ̀ fi gbogbo yẹn lẹ̀ because drama gbà yẹn pọ̀. Ah. Ah, mo ra yọra mi ni èmi náà padà marry yeah mo marry um, ọkọ tí mo fẹ́ òun ló jẹ́ kémi náà di aráàlú òyìnbó. wow bẹ́ẹ̀ lóòótọ́ èmi àti ẹ̀ ò sí pọ̀ mọ́ but àjọ uh, kan it's a long story i don't want to go into that <laughs> but mo ti lọ́mọ ṣá hmm. <laughs> so that's about it. ọmọ ìwà ń kọ́. àwọn wà náà wà yankee site mi ló jẹ́ kémi wá sí mi báyìí so i'm going to be in this hotel for the meantime ibi ni mo máa ń sábà lọ sí ti bá wà around. Why? mo ti di citizen so mo ní opportunity àti máa lọ àti máa bọ̀. o hmm. try o èmi àti àwọn mi ta wà business kan ni ó gbà jáde so wọ́n á jẹ́ kó mọ̀ pé àwọn láti fojú kan kọ ẹ̀ káwọn tó lè sign contract yẹn fún un mo lè fi sẹ́mi sílẹ̀ nìyẹn pé kémi náà wá ẹ̀ pẹ́ between two weeks àmàkúrò ń bí ọ̀tẹ́ ìlàsìmọ̀ àwà títí dìgbà ni two weeks two weeks èmi náà ṣì máa around I think I eh, should be around. ibi àbí ibi ni mo máa ń lọ sí. o ti náìsì nìyẹn. ọ̀gá <laughs> good to see you Oh, ọ̀gá ọ̀gá o báwa ni. adúpẹ́ ọmọ ńkọ́. ó wà ọmọ wà. oh that's good mélòó ni wọ́n sìn. Hmm, ẹyọ kan péré náà. kí ló dé tẹ̀ ń ṣe slow motion. ah ọlọ́run ni. <laughs> ò serious ọlọ́run ni <laughs> àwọn yòókù àkún wọn lágbára ọlọ́run ẹ̀rù tí wàá lè jẹ́ kí mi fi ẹ lẹ̀ báyìí because tíyàwó ẹ bá lọ dé tó bá lọ rí mi àti ẹ mi ò fẹ́ jọ́ mi ìdẹ̀ fẹ́ drama. àkótó ah, ah, ah, yẹn náà tó bá rí wa kí ló tún fẹ́ ṣe yes because nǹkan tẹjọ́ ń drag ó ti já sí lọ́wọ́ so tó bá rí ẹ ń sìn lẹ́kọ̀ọ́ kí ẹ kó sí dáadáa pẹ̀lú ẹ wọ́n á ronú lọ síbẹ̀ yẹn. ó dẹ̀ sọ̀rọ̀ bíi kó o mọ àwọn obìnrin kò lè trust èmi àti ẹ together trust me máyẹ̀ká wa náà fojú di You have my number. You can always call me. Is that nice? Okay. And before I go, cheers <laughs> to reunion. All right, you can always call me. All right. Push you around. No problem. All right, take care of you. Okay. Good to see you again. <laughs> Ah, me too. <laughs> ah, allow me jẹ́ rí tèmi ṣe o ẹ mọ́ da ìdààmú sí mi lágbádá o. Adédìgẹ́. Adédìgẹ́ o Adédìgẹ́ o ìwọ kọ́ ló ṣẹ̀bi o ọkọ ẹ ló ṣẹ́ mi mo dẹ̀ ṣetán láti gbẹ̀san ikú ìwọ ni kú kọ̀ ìwọ ni kú kọ̀ ìwọ ni kú ìwọ ni kú ìwọ ni kú ìwọ ni kú ìwọ ni kú ìwọ ni kú kọ̀. máa ṣeré nítorí ọbẹ̀ yẹn you know people can be funny. I don't know. Ah, ah. ṣeré mọ́ No, Let's go there. tẹ́lẹ̀ àbí ó ní àìsàn kan tó ń ṣe tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ sọ fẹ́ ní bọ́dí tẹ̀kàn náwó sí. this is too sudden. Naomi Naomi ò sick àwọn wàhálà kan ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ ta ti bẹ̀rẹ̀ sí ní struggle láti jẹ́ kí gbogbo wàhálà yìí dópin tí wàhálà yóò dópin ó ti tó bí ìgbà díẹ̀ sẹ́yìn tí oríṣiríṣi àjálù ti ń jálù wà nílé tí à ń gbé ìyẹn nílé tí mo kọ́ bí ká sùn ká máa lálàkàlà bí ká máa kàn déédéé gbọ́ oríṣiríṣi àwọn voice àwọn ohùn tó dẹ̀ máa dẹ́rù bàyàn bí kí a máa rìn lọ kí ẹ máa rí nǹkan tó ń sọ fún yàn lẹ́gbẹ̀ẹ́ yàn pé nǹkan tí máa fojú ẹ rí ah. wọn gangan wá rí gbogbo kíní tí wọ́n pọ̀ lápọ̀jù olúkálùkù wa sọ fáwọn òbí ẹ̀ wọ́n dẹ̀ tẹ̀sẹ̀ wọ̀ gbòòrò àwọn àfáà wa wọ́n ṣàdúrà ṣàdúrà ṣàdúrà at the end of the day náà àfáà tó wá ṣàdúrà fún wa tó gbàdá ká gbáko láti pàṣẹ pé ó fẹ́ yọ wá nínú ewu ni owó tó tún jẹ́ onídúdú tó máa ń ṣoògùn bíi olóògùn àwọn náà tún wá again ẹni yẹn padà yáwèrè ni ah. wàhálà ìwà pọ̀ tó débi pé a ò mọ nǹkan tá a fẹ́ ṣe kò pẹ́ kó jìnnà ká tó jáde kó nu lé máa bọ̀ sóòtẹ́ yìí òun ni kó pa àwọn tí a bí ọmọ ń bèrè lọ́wọ́ mi pé ọmọ mi ń kọ́ mi ò lè sọ fún ẹni ọmọ mi ti kú náà wá ní ká sá fún ilé yẹn ká tiẹ̀ try láti wá síbi kan bíi pé ká forí ara wa pamọ́ sí òun ló ṣokùnfà tí mo fi wá sóòtẹ́ ń bí tí mo fi parọ́ fún ẹ pé ìyàwó mi gba contract ni pé mo wá dúró tì kò sí contract kankan tó gbà ó sá láti ilé tàǹgbé wá forí ara wa pamọ́ sóòtẹ́ ń bí ni bóyá gbogbo àjálù yẹn bóyá máa wá bìkan wọlé sí ẹ̀ tún nǹkan tó ṣẹlẹ̀ síyàwó mi. Pẹ̀lẹ́ Adéwálé mo mọ̀ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tí ò ní àtúnṣe kò dẹ̀ sí ogun tó wà láyé yìí tí ò ní ṣiṣẹ́ ṣó ti gbọ́ just just be strong torí mi tiẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ṣé rántí pé mo sọ fún ẹ pé mo fẹ́ lọ wo àwọn ọmọ mi nílùú wa kí gbogbo eléyìí tó ṣẹlẹ̀ sí ẹ. ó sọ fún mi. nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá kan wà nílùú wa bàbá yẹn gbóná gan-an wọ́n rò pé tí n bá sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí fún wọn wọ́n máa látúnṣe gbogbo nǹkan tó bá wá sọ máa jẹ́ kó mọ̀ páyé pé wọn náà máa lọ fojú ara ẹ̀ rí wọn ni wọ́n lè mọ nǹkan tó máa ṣe sí àbí kí ló rò. ìwádìí ràn mí lọ́wọ́ mi ò kọ́ tó bí mo ṣe wà ní tí mo kí ló fẹ́ ṣẹlẹ̀ sí mi kọ́sẹ̀ mi nìkan ló kù ọmọ mi ti lọ ìyàwó mi ti lọ èmi nìkan ló kù. adéwálé búburú kankan kì yóò ṣẹlẹ̀ sí wọn fi ọkàn ara balẹ̀ ó yẹ kó mọ̀ mí náà fi ọkàn ara balẹ̀ ṣorí tí bá ti sọ gbogbo eléyìí fún bàbá yẹn gbogbo nǹkan tí bàbá yẹn bá ní ká ṣe máa jẹ́ kó yí ẹ̀ máa fi tó ẹ létí ṣó ti yẹ nǹkan tó bá rẹ̀ ní ká ṣe á mọ̀ ìwọ ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ lágbára ọlọ́run aburú kankan ò tún ní ṣẹlẹ̀ sí ẹ mọ́ you been through a lot o Ibi àwọn ọmọ ìsìnkú àfi ní sílẹ̀ lélẹ́yìn. ẹ é, é é, eu ẹ gòsìmúlò eu ó ti yé mi. Daniel scored. Daniel scored ah ah. Ní tá gbogbo èèyàn la ṣe máa jẹ ní sùúrù díẹ̀ díẹ̀. wọ́n kí n máa tètè lọ. irọ́ jágó yìí filẹ̀ jágó yìí filẹ̀ jágó yìí filẹ̀. wíwá lé o kí o lọ lé o ọmọ ìta lè ní àbúrò. bàbá ẹlẹ. ẹbí mi ló ṣẹlẹ̀. èkó èkó ni sẹ́. àbà àwọn ti rìn lé. ẹgbẹ́ egun tàwọn ń pẹ́ ta ìmọ̀lọ̀ délé kọ́mọ̀lọ̀ ní ìpínlẹ̀ kí n káwọ́ mi sókè. o fẹ́ lọ gbé tv sórí ńlẹ̀. ìmọ̀lọ̀ ní ìgbà oyè ẹ̀ o bá wo táìmù yẹn wàá mọ̀ pé o ti tó kí bá lélẹ̀ lọ́lé ìyàwó mi ò kì í gbà ẹ kó pé wà lọ́mọ ta. bẹ́lẹ̀ tí a yín ṣe bá yín yàn nìyẹn ọ̀rẹ́ mi. bébí sàmìlẹ̀ sàmìlẹ̀ sàmìlẹ̀ ọ̀nà èkó èyí. èkó brọ́dà mẹ́ ẹ ti já wálé ẹ já pa ẹ ti ká yín ṣe bọ́. ẹ ti ká yín ṣe bọ́. ṣe anything. Ah, rárá o. rárá bíi ti bá ah, wo ah, no no no babe no chill chill chill gbogbo ẹni tó ń fọ ní club ṣé nǹkan tó fẹ́ fi san fún mi rè. Oh, eléyìí pọ̀. ó pọ̀ bíi ti bá wo irọ́ wa ti ṣẹ́jú jẹ́ kí n sáré jẹ́ ń lọ last second round jẹ́ ń lọ second round straight kára mi tó wọlé jẹ́ ń lọ bẹ́ẹ̀. baby ṣé kí n má parọ́ fún ẹ. jẹ́ kí n lọ fine èmi náà kéré o like ẹṣin ni mí mo máa ń takú gan but for the first time mo fẹ́ gbà fọ́gà mi like. ó gbà fọ́gà ẹ̀. like you be German machine as in ó tọ́ pínpín gbogbo arena ó lọ sí gbogbo corner then you're so sweet baby. gbogbo ọ̀rọ̀ ẹ ló dùn bó ṣe nǹkan tó dùn mí orí dínkù mi gan-an ṣé mi ló pe German machine that's a compliment. Ah, italian ló bá pè é ó mọ tó ṣẹlẹ̀ ni mm-hmm. grandma mi adùnọlá lórúkọ wọn wọn tún wá bí ìyá mi wọn sọ lóyin ládùn jọ ọ̀nà dátọ̀ fi ní bí adùn lọ́mọ mm-hmm. ọmọ tó bá sọ fún mi rárá èmi gan mọ mi ò ṣe é má gbọ́. I can see where the sweetness is coming from but then mo fẹ́ fit ju karùn-ún like àwọn ọmọ. kí ni iṣẹ́ mi mo níṣẹ́ mi. your game. ọlọ́run bá ń bọ̀. then pounds on me baby. let's go there. Uh-huh. iṣẹ́ kí ni mo gbà. ẹ bìlí pẹ̀lẹ́ sálọ àbí pẹ̀lú gbóró tẹ dá mi ìwọ náà ti dòkú báyìí o. Ah! Ah! Hmm. Ah! ta ló pè mí. ọ̀nà nọ́mbà báwo. Hello? Ìkúrẹ̀ ń bá sọ̀rọ̀, ṣe àkúrò kọ́ ọ̀gá ń bá sọ̀rọ̀. come again ẹ jọ nítorí Ọlọ́run. kò pọ́síbù ẹ̀gbọ́n kò pọ́síbù kò pọ́síbù ìjẹ́ ìkọ́tẹ́ tọ́lá sọ pé Túndé àti Kọ́ládé ti kú sóòtẹ́ kò pọ́síbù ẹ̀gbọ́n èmi àti wọ́n jọ wà lánàá nì ibẹ̀ ni èmi náà wà ìtorí ìyàwó mi lóye kí n wálé ẹ̀ẹ́lò ẹ̀lò ẹ̀gbọ́n ẹ̀lò ẹ̀lò ah, bó ìkọ́ tì í. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ìgò yé mi náà ó pè mí sí pé Túndé àti Kọ́ládé ti kú sóòtẹ́ ṣé kò sọ fún mi kó fi wọ́n lẹ̀ lánàá ni. mo náà mo ń sọ fẹ́ẹ́ gbọ́ yín sí i pé èmi àti wọn jọ wà lánàá ni ìtòrí ìtẹ́lú yẹ kí n wálé pé ọmọ máa fẹ́ máa sọ̀rọ̀ nígbà tó yẹ kí n wálé nìyẹn. kí la máa ṣe kí la máa ṣe báyìí. sáà ní sùúrù jẹ kí wọ́n padà wọ́n jẹ́ bẹ́ẹ̀ kúrò ẹgbẹ́ yẹn gbé fóònù ìgbẹ́ ìlẹ̀pẹ̀ mi tó ń sìn fóònù yìí yìí yìí ẹni bá lójú yóò mọ̀ fẹnu fẹ́ra ah, wọn. ẹ̀gbọ́n yóò pè fún mi ẹ̀gbọ́n yóò pè fún mi ẹ̀gbọ́n yóò pè fún mi ṣe báwo kò yé mi náà mi ìmọ̀ kọ́ ti dẹ́ ṣe yóò dàjọ́ ọmọ dàjọ́ ọmọ bọ̀ ṣáà ń bọ̀ lọ́dọ̀ náà ń bọ̀. ọ̀yọ́ ọmọ máa jẹ́ orókùn wàhálà ò ṣe é ṣe bá o. mo ṣe bá ẹ̀yin bàbá mọ́nímọ́ní o. mo mọ̀ ṣe bá o. mo ṣe bá ẹ̀yin bàbá mọ̀yánmọ́yán. àní mo mọ̀ ṣe bá o. mo ṣe bá ẹ̀yin bàbá mọ́ ní mọ́yún bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ̀mọ́ ta mi o bẹ́ẹ̀ bá dodo ẹ̀mọ́ mọ̀ pé mi lọ o ó ní bẹ́ẹ̀ dàgbọ́n o ẹ̀mọ́ ta mi o mo ní bẹ́ẹ̀ dodo ẹ̀mọ́ mọ̀ pé mi lọ sẹ́ o tó ráyé níta mọ́ iye Ah! Ah! àṣẹrù tiẹ̀ lè bá ẹ mo ti sọ pé gbogbo yín lẹ máa jìyà ẹ̀ṣẹ̀ yín ìyà ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà ló jẹ yẹn o. kí ló ṣẹlẹ̀. yẹ yẹ ah yẹ yẹ bí báyìí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ee kálọ́dọ̀ rẹ ní ìwọ ọlọ́wọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni báyìí sọ̀rọ̀ wá ṣe báyìí ó fún kẹ́kọ̀ọ́ bọ́ọ̀lù báyìí sọ̀rọ̀ ah ṣé kò tó òun lè níta ló bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá mi sọ̀rọ̀ lọ́ọ̀ àdìní. ó ráyè mo ṣàfàyè ah, ayé àkàmọ́ra ẹ jọ̀wọ́ o ẹ jẹ́ n rí tèmi ṣe o. adéwálé ohun rẹ o. ìwọ má jẹ́ kẹ́rù báyìí ṣorí ńgbà tí mo kí ẹnu bọ̀rọ̀ ẹ tí mo ṣàlàyé fún bàbá mo jẹ́ kó yé wọn pé nínú ọ̀rọ̀ yìí náà nìyàwó àti ọmọ ẹ lọ sí. Hmm bàbá ní irúṣẹ́ tóun máa ń láìkì nìyẹn ó wá bẹ̀ mí òǹjọ́ ṣé mo lè sun ọjọ́ kan sí nínú ìlú mo ní ah, ah, bàbá ṣé lórí kíkú má bàa pàdé wálé mo lè sun oorun ọ̀sẹ̀ kan. Ah, ó ṣe díjọ́ kejì bí bàbá ṣe gbélé wa nìyẹn wá gbọ́ ọ sàá bólógùn ṣe ni ò sà lò ó bólógùn ṣe ni ò lò ó kó lè jẹ bó ṣe yẹ kó jẹ sórí ọṣẹ yìí ó máa wẹ̀ ẹ́ o mọ̀ pé tá a bá wẹ̀ náà máa máa wẹ̀ sílẹ̀ lẹ̀ ìwọ ò ní wẹ̀ sílẹ̀ lẹ̀ wàá wá ike kan tó lè dúró sínú ẹ̀ wàá wá wẹ̀ gbogbo ọṣẹ yẹn gbogbo ẹ̀kọ́ wàá bù nù ẹ̀ wàá wẹ̀ sínú ike yẹn. èyí tó wá le díẹ̀ bẹ́ẹ̀ ni pé bàbá jọ yé mi pé o máa nílò obìnrin pẹ̀lú iṣẹ́ yìí obìnrin yẹn dẹ̀ gbọ́dọ̀ mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ nítorí tó o bá lo ọṣẹ yìí tán o ní láti ní obìnrin tó máa bá ní àjọṣepọ̀. bẹ́ẹ̀ ni tẹ́ bá wá jọ ní àjọṣepọ̀ tán lẹ́yìn tí wọ́n bá wẹ ọṣẹ obìnrin náà àtún wá lọ wẹ ọṣẹ yẹn náà òun náà àtún wá wẹ ọṣẹ yẹn sínú ike tí wọ́n ti kọ́kọ́ wẹ̀ sí ẹ wá fọ́n omi yẹn ẹ fọ́n káàkiri gbogbo inú ilé yẹn bàbá jó yé mi pé <laughs> àwọn ò fẹ́ mú orú ẹ bọra náà àwọn ò fẹ́ mọ̀ ṣá ẹ̀ ní búrú ẹ̀ mọ̀ pé gbogbo àjálù tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ sí ẹ ó máa dúró èyí tó wá wà ń bẹ̀ ni pé bó ti ṣe fojú rọ̀ṣẹ̀ yìí ó ti di dandan ká wẹ ọṣẹ yìí lálẹ́ yìí lẹ́ni. bẹ́ẹ̀ ni. Ah, báwo la ṣe wá fẹ́ ṣe because mi ò róbì nǹkan kan tí mo ti lè ní plan fún láti bá mi ṣe nǹkan tó wà nílẹ̀ yìí pàápàá jùlọ obìnrin wo la fẹ́ sọrú ẹ̀ fún tó máa báyàn wé ọsẹ yìí tí ò ní máa rò bí ẹni pé a fẹ́ lo òun ni. bàtẹ́mi náà kọ́kọ́ rówó ẹyọ ń bẹ̀ mo rò pé ibo la já sí but bó ṣe wá sọ yìí ah, nǹkan tí òfin ní pa ẹ́ lára èmi rò pé òkùnkù ṣẹ̀ṣẹ̀ máa ṣe pẹ̀lẹ́ mi gbogbo bọ́rọ̀ ìdẹ́ ṣe ń lọ mú mò ń pa ẹ̀ obìnrin dẹ̀ ni mí kí ló dé tí mi ò bá ẹ ṣe bẹ́ẹ̀ ni ní táìmù tó wúlò fún ẹ gangan. bàbá mi ṣe nǹkan tó sọ. Ah, ah. Adéwálé ṣé dìgbà tán bá wá tún fọ ẹ fún mi kó o kú kí n tó wá wò pé mi ò bá ti ṣàánú ẹ. ọ̀hún dédé dédé dédé ìdí Adéwálé bóyá mo bó ṣe máa tètè wé ọṣẹ yìí tó bá ti wé ọṣẹ yìí kó wá kéèyàn àti ẹjọ ṣe nǹkan tó yẹ ká jọ ṣe èmi náà lọ́wọ́ ẹ tèmi àbá fọ́nrán. bàbá gbéra.

She'll enjoy it. Good girl. I trust you now, Mwale. Èmi náà mọ̀ pé o máa enjoy it. Ṣebí torí ẹ̀ ló ṣe ṣe to tó ṣe. Kí ló tó ṣe fún ọ? Ìyẹn ti pẹ́ náà, Adé ti gbàgbé ẹ̀. Kọ́ mọ ọ lọ sí bẹ́tírùn kó lọ wẹ̀ tiẹ̀. Ká lè dàgbò ẹ̀ pọ̀ kí gbogbo ẹ̀ lè jọra. Ìyẹn ti pẹ́. Ta ló pa mí? pa ibi tí báwo. ṣebí wọ́n lo àwọn ah, mí. nǹkan kan ò sí ẹ̀ náà ṣebí wọ́n lo àwọn jù mí tàjọ ń sọ̀rọ̀ yìí. ta ló pa mí. báwo lẹ sá lọ èyí kankan lọ́jọ́ ìdájọ́ kùtì ẹ náà pé tí ò lè sún ìyẹn kankan tó lè yẹ. lẹ dé. ẹ̀yin dà abẹ́yìn lẹ̀ ń bẹ́nu ọkọ̀ dúdú yìí. à ọ̀dà ẹ pa ibi tẹ́ ẹ ń lọ náà lẹ ti dé yìí ẹ gbé bọ́lẹ̀ ẹ gbé bọ́lẹ̀ ẹ gbé bọ́lẹ̀ gbé bọ́lẹ̀ ìwọ rẹ̀ nìkan lẹ wà ní. ẹ ẹ ti jẹ ìgbínjẹ kára wọn ti rópin ọbẹ̀ mọ gbé bọ. kí n borí ayé o àna ọmọnàyé àna àgbànagbà sájú ni òwúrú gbé wọlé rọra pọ ọmọ mọ gbé bọ kò sí ní tí yóò ṣe ọkọ rẹ ẹ mọ ọmọ bọ ẹ fọkànbalẹ̀ fọkànbalẹ̀ fọkànbalẹ̀ ọkàn balẹ̀ máa mú bọ̀ ẹ pẹ̀lẹ́ fọkàn rẹ balẹ̀ o kí ló po ọkọ rẹ Adéwálé ẹ fara ó rí ibi tí múnimúni wà ibẹ̀ ní gbanigbani ń gbé kò mí wò ẹ ti jẹ̀gbíjẹ̀kára wọn ẹ ti rópin ọbẹ̀ ṣùgbọ́n bó ló ti wá ṣẹlẹ̀ bàbá tó ń ṣe ìtọ́jọ́ mẹ́ta òun tó ń ṣe ìlú ló pa ọmọ ló pa ìyàwó òun nìkan náà ló kú tá à ń wojú ẹ bó ṣe wá pè mí láàárọ̀ yìí ah, ni mo bá wo pé kí n máa gbébọ̀ lọ́dọ̀ yín bàbá. ó tiẹ̀ dáa inú mi dùn tó ronú pé ibi ni kó o mọ gbébọ̀ tó ronú ti dókítà iléèbó nítorí eléyìí kì í ṣe ọ̀rọ̀ dókítà iléèbó o hmm, ní bó ti jẹ́ ẹ ẹ wàá ṣe sùúrù fún mi ṣáà rọra fọwọ́ ẹ báwọn fún mi láyè kí n wọlé mò ń bọ̀ á rojútùú sọ̀rọ̀ rẹ̀ yóò lójútùú pẹ̀lẹ́ bí ibà ń kọ́ ọmọ ìtọ́wọ́ oníkọlà kù ẹ fọkàn balẹ̀. ẹ̀yin àkèrè àbìtọ̀ yẹ̀rìyẹ̀rì èmi fámoríyọ̀ mo tún dé o àdá ńlá àbẹ̀kù dídí mo wá pè yín ká ẹ jẹ́ mi ní òòtèmí o nítorí ogun ti dé o ogun ti dé ogun ò fẹ́ ríbi lọ o àrá kì í sán kọ́ wàrà òjò mọ́sẹ̀ ẹ dákun ẹ jẹ́ ń rúbọ kẹ́bọ yìí ó fín ẹ jẹ́ ń ṣètùtù kẹ́tùtù yìí ó gbà ẹ̀yin àkèrè àbìtọ̀ yẹ̀rìyẹ̀rì ẹ jẹ́ mi ní òun tèmi o àkèrè àbìtọ̀ yẹ̀rìyẹ̀rì àkèrè àbìtọ̀ yẹ̀rìyẹ̀rì àkèrè àbìtọ̀ yẹ̀rìyẹ̀rì ẹ káàbọ̀ ẹ kú rìn. èmi náà mọ̀ pé ajá yín ò ní sanwó oníbodè kó tó wọlé bẹ́ẹ̀ tí ń wí ni mò ń gbọ́ ẹ̀yin akèrè àgbàtọ̀ jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ o ẹ̀bẹ̀ mo fẹ́ bẹ̀ yín lórí ọ̀rọ̀ tó délé mo fẹ́ bẹ̀ yín pé gànà kò tíjà pa yín fi pọn ké wọlé ẹ dákun ẹ bá mi fi pọn padà lórí ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ẹ jẹ́ kó máa wó orí ṣẹ̀ṣẹ̀. Hmm. fámoríyọ̀ awore tí wà ń jẹ́ fẹ̀yẹ. mo jáyé ọkùnrin mi ẹ ṣeun. òkú ìtọ̀nà. Hmm, ẹni tó mọ̀nà ní tọ́. Hmm, ó ti ta ó ti tọ́ kò sì gbọ́dọ̀ dẹrùn onídèé mọ́ lọ́wọ́. sórí ah, pé ó ti fi tiwa ṣe ó di dandan káwa náà ò fi tiẹ̀ ṣe torí bí gúnyángúnyán bá ń gúnyán tí ò fi tiwa ṣe yan ru wọn máa ní kókó níbẹ̀. Mm ó di dandan kó ní kókó ni. bí rokaroka bá roka tí ò fi tiwa ṣe ọkàrú wọn a máa rọ bẹ̀tẹ̀. ó di dandan yóò rọ bẹ̀tẹ̀ bẹ̀tẹ̀ bẹ̀tẹ̀ bí ẹ̀kọ́. mélòó mélòó àwo tí ò fi ti àṣe tí wọ́n ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọn wọn. <laughs> sórí ẹni béèrè ọ̀rọ̀ ló fẹ́ di rẹ̀ gbọ́ torí ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà yóò lẹ́gà ń pa àtó só rọ́mọ tó torí rẹ̀ wá bí ìyàtọ̀ sẹ́rìn ah. bẹ́ẹ̀ ni. ìyá dákun kí ni tó ṣe. fáwọn oríyọ. ìyá mi. ayé ti dá mi lóró wọ́n ti kán mi lẹ́yìn ọ̀kan. bẹ́ẹ̀ni. gbogbo aṣọ òbúra mi pátápátá ni wọ́n gbà lára mi wọ́n sọ mi di eegun òhòhò wọ́n sọ mí di kòlóbó alẹ́ wọ́n ní ìmọ̀lẹ́yìn lọ́jọ́ alẹ́ mi. màmá ibo ni màmá wa lọ báyìí màmá o màmá ah <laughs> màmá ẹ <laughs> ra màmá ẹ dákun ọ máa ṣọwọ́ ọ̀sán oòrùn yìí bù. màmá kí ló dé a ti pa aago títí tí kò lọ oh. kí ló ṣẹlẹ̀ gbogbo. òní ló di jọ́ kẹta tá a ti níná àráyè eh? sáàjì wọ́n ah, ṣẹ̀ṣẹ̀ múná dé ni. ẹ wo bí ayọ̀ abara ti ń sin ìyàwó mi ti bímọ. Ah! <laughs> dúpẹ́ o <laughs> alábẹ̀lẹ̀ mo dúpẹ́ <laughs> Elédùmarè mo dúpẹ́ ẹlẹ́dàá mi mo dúpẹ́. Ah! <laughs> nígbà tá a pa ago etí ò lọ mo tẹ́ ká sọ fún mi nìyẹn. èé wẹ́rẹ́ lọ bá mi ṣe wọn ah! a rò wípé yóò ṣòro ṣe wẹ̀rẹ̀ ọdún mo dúpẹ́ o mo gbóhùn ìyá mo gbóhùn ọmọ mo gbóhùn ìyá mo gbóhùn ọmọ orí mi mo dúpẹ́ o tí òdògùn mọ́ mi wá mẹ́jẹ̀ gbà mo dúpẹ́ mo dúpẹ́ wẹ́rẹ́ ló bá mi ṣe ẹjẹ́ àjọ máa lọ báyìí náà. Ah, má jẹ́ ká ti yọ ilé ẹnu ṣe hospital ṣe wà ó tó bá ti discharge òun báyìí tàbá ti délé ṣaago etí ọ̀nà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ṣáà ti ń lọ báyìí. ayọ̀ ah, lọ bẹ́ẹ̀ a máa pè é pé kẹ́ ẹ máa bọ̀ lé ẹ má jẹ́ ká dà yín láàmú. <laughs> kí n di gbàdàgbọ́n máa bọ̀ gbogbo tẹ bá lè dìgẹ́ di. <laughs> Ah, ẹlẹ́dàá mi mo dúpẹ́ o wo bá mi dúpẹ́ bá mi dúpẹ́ yálé wa ti bímọ ó ti bímọ mo ti gbóhùn ìyá mo ti gbóhùn ọmọ. àti ṣàlẹ́wọ́ inú mi dùn o oh, congratulation Ògúntúndé ah, ah, mama ah, <laughs> inú mi dùn o àníbo náà bàbá ṣé ká lọ sí ilé ni àbí hospital náà ṣe wà. ó ti dé sílé. irọ́ kò rí bẹ́ẹ̀ ṣe rí wọ́n sọ pé tá a bá ti délé báyìí tá mm. a ti decide tó délé máa pé everybody kẹ́ ẹ máa bọ̀ nílé ẹ wo Mama. wọ́n ní ìdí dáadáa gan máa bọ̀. màmá ẹ jẹ́ kí n tètè máa lọ sí hospital kí n lọ discharge ìyàwó mi. ọ̀dà ọ̀dà ọba kò wù nìkan ọba ṣe òun nìkan nìkan á dálẹ̀ <laughs> mo dúpẹ́ ah, inú tèmi kò dùn eh, ah. eh, wo eh, ah, wo kan àyà mi. É, puxa. Ah, ẹ rà sà yẹ sà. <laughs> mo ní kí n kàn yọjú sí i. ọkùn ẹni náà fẹ́ rí yín. bẹ́ẹ̀ ni sà. dókítà ní kí n sọ fún yín pé àwọn bills yín kẹsàn because a ti tú pẹ̀lú ìyàwó àtọmọ yín so that wọ́n á lè máa tẹ̀lé yín lọ. ẹ lónà tó túmọ̀ sí pé ẹ ti discharge wa ni. a ti discharge yín. Ah, ìyàwó àtọmọ yín wá ń kọ́. wọ́n wà òkè kò sí nǹkan kan tó mú ìyàwó àtọmọ yín gbogbo necessary injections tó yẹ ká fún wọn eh. gbogbo ẹ̀ láti fún wọn kò ah, sí nǹkan kan eh, eh, yes sir. ṣe eré ti bruce tẹ̀sán yẹn máa transfer yẹn sí ìsinsìn ẹ jẹ́ yọjú sí àtọmọ náà kí wọ́n bí condition wọ́n ṣe thank you very much sir ẹ wò ní rí ẹ̀yìn náà kí wọ́n lọ. ẹ ṣe gan ni thank you very much sir thank you sir. Ah. Come on láì nà dúpẹ́. ó ṣeré. ìyá àti ọlọ́jọ́ ṣe látàn. ẹ wo bí mo ti lọ sọ́dọ̀ màmá. Eh. kò sí kan tó ṣe màmá fóònù màmá kan kú lásán ni ah. ṣé o ti yẹ mọ́lẹ̀ ti ṣàlàyé fún ọ pé o ti bí láyọ̀ o ti sọ láyọ̀ nígbà mm. tí nǹkan tó ṣe wọ́n fún ara ẹ náà. ẹni tí mo náà pé òun kókó wọn lè balẹ̀. ó ah, tún máa pè wọ́n mm. ọmọ màmá. <laughs> Hello, mommy. Ah. Ẹ ká sọ wá. ma náà Yes, ma. Àlàáfíà ni mo wà. Ládìwá náà iṣẹ́ wọlé náà ṣàlàyé fún mi. Ẹ wò wá máa kúrò ní hospital lérí ìdìyẹn ma wa Yes, ma. Ẹ ṣé gan-an, tó bí ohun tó fọ́ọ̀lì ni pé màmá fẹ́ máa tẹ̀lé ní bọ̀ lọ́sítà mú ní rárá pé ah. wọn ò ní pẹ́ discharge wa tó bá ṣe discharge wa ilé nìkan máa bọ̀ mo dẹ̀ ti rí àǹtí nọ́ọ̀sì yẹn pé náà ti discharge wa mo ti béèrè gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní ṣákàlára ìyá dá ṣákàlára ah. ọmọ dá. nǹkan tí mi náà fẹ́ sọ fún yín nìyẹn kò sí nǹkan tó ṣe mí o bóyá kán máa lọ lé. ìrírí oríṣiríṣi ló ń bẹ láyé. ìrírí tó dorí àgbà tó ìwọ ìwọ ayọ̀ fún mi náà pẹ́ yí o. wọ́n ti yà ah, wọ́n ti yà wọ́n ti yà kí ló ṣẹlẹ̀. ìwọ ti wá sọ fún mi ní ìsinyìí pọ́ bí bọ̀ wọ́n kọ́ bọ́ bọ̀ lé. òun àtọkọ rẹ̀ wọ́n ti lọ sí ilé. ṣé ẹgbàgbọ́ wọ́n ti lọ sí ilé sí i. orí mi sùn ẹni sùúrù iṣẹ́ ti pè wọ́n ẹni sùúrù. ẹni sùúrù ẹ jẹ́ ká kọ́kọ́ pé wọ́n ní ní sùúrù níbo ló ti ṣe mo ti ní sùúrù ah. mo ti ní sùúrù ṣàjẹ́ bá lọ. Ah. Ah! níbo tẹ̀wá ní fóònù wa báyìí níbo gan ni fóònù wa ẹ ní sùúrù màmá rẹ yẹ kí bẹ ṣe ṣe yẹ ní sùúrù wa ní sùúrù ẹ jẹ́ kí. ọ̀nà lọ́dọ̀ ṣe é. inú mi dùn mọ́ tó jẹ́ inú mi dùn mọ́. kí ló fà á jálù ibi mo léyìí ṣe mí ní kàyéfì kí ló fà á jálù ìdààmú ìrírí èyí ó ah, Ọlọ́run bá o. Ah mama ẹ máa rọrọ. olúwa o mama mama mama mama mama mama mama mama mama mama mama ẹ jọ̀ọ́ mama ẹ jọ̀ọ́ mama ẹ jọ̀ọ́ mama ẹ jọ̀ọ́ mama ẹ jọ̀ọ́ mama ẹ jọ̀ọ́ mama ẹ jọ̀ọ́ mama ẹ jọ̀ọ́ mama ẹ jọ̀ọ́ mama ẹ jọ̀ọ́ ẹni. iná ńlá yìí iná ńlá ni iná ńlá délé yìí iná ńlá délé yìí ẹlẹ́dàá inú kúlẹ̀ méje ó kù wọ nìkan ṣoṣo ìwọ nìkan tí mo lọ ìwọ lọ gbẹ̀yìn mi pé ìwọ lọ gbẹ̀yìn mi pé ìrọ́ ọmọ gbẹ̀yìn mi o ẹjẹ́ wọn ti mi pẹ̀lú. bàbá mi jẹ́ bó ṣe fọ́ yìí. ọ̀nà wo ni mo ṣe ọlọ́run. ẹni ah, sùúrù ẹni sùúrù. yeye rí mi sá ìyá rẹ̀ sì rí ó sá ní ah. ọ̀tọ̀jú ọmọ ìbáyìí o. Ah, màmá ẹ máa tọ́jú ẹ ẹ máa tọ́jú ẹ ọmọ dídí gbà fún yín ohun tí ìyá òdúró ṣe ó máa ṣe fún yín ẹ máa tọ́jú ẹ màmá ẹ máa tọ́jú ẹ. ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ àní ẹ fi mí lẹ̀ yìí lọ́ọ̀bì kankan fi mí lẹ̀ àní ẹ fi mí lẹ̀ à. mama mama mama ẹ ní sùúrù mama ẹ ní sùúrù ẹ má tún lọ bẹ̀ ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ má fọwọ́ kàn ẹ má fọwọ́ kàn ẹ jọ mama ẹ ní sùúrù. lẹ́dá mi o bàbá ẹ má sunkún bàbá ẹ jẹ́ wá ṣe báyìí. bàbá ẹ dìde bàbá ẹ dìde bàbá ẹ dìde bàbá ẹ fúnra bí i àwọn ọmọ ẹ jọ mama ẹ jọ mama ìjọ mama ìjọ mama ìjọ mama ìjọ mama ìjọ mama ìjọ mama ìjọ ọmọ méje. Èmi <laughs> o, onírú yóò dìgbà. Ògbélé mi lọ́wọ́ ọjọ́ òun ni mo ti bímọ gbẹ̀yìn. Yóò mo ti bímọ gbẹ̀yìn. Ọmọ òsì láyà mi tí kò lè fún o, ẹlẹ́dàá mi o ó sì ṣe èyí tán fún mi. màmá ah. màmá báwo lẹ ṣe ń ṣe bí eléyìí ah, ó yé mi gbogbo wa lọ̀rọ̀ yìí dùn àmọ́ tá a bá ní ká wo dídùn fún èèyàn máa hanra dé egun ẹ ṣe sùúrù ẹ má ké mọ́ ẹ ẹ ṣe sùúrù ẹ rí pé mi ò fi inú lè sílẹ̀ mo wà pẹ̀lú yín nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ jẹ́ ká mú gbọ́ kò ju títọ́ ọmọ tó wà lọ́wọ́ yín lọ ẹ jẹ́ ká gbàgbé ká gbé mi ká gba kádàrá pé bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn màmá ẹ pẹ̀lú ẹ. kádàrá pé bọ́lọ̀ ń ṣe kọ́ nù. mọ́mì. ikọ́ púpọ̀ nù. mọ́mì. akọ̀lẹ́ búlù o ẹ̀dá mi. mọ́mì ó ti tó ó ti tó mà ọmọ ìyá dunrun àdìgbà gẹ́gẹ́ bí nǹkan tí àdùnní ti sọ mà gbogbo nǹkan aburú tó ti ṣẹlẹ̀ nílé kò tún ní ṣẹlẹ̀ mọ́ ọmọ ìyá dunrun àdìgbà fún wa lágbára ọlọ́run ẹ má pè mọ́ ẹ má pè mọ́ ṣe gbọ́. ọgbẹ́ o mo ti gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí o ọ̀yẹ́ ah, kọ́rọ̀ mi rí báyìí o ẹ kọ́rọ̀ mi rí báyìí o ẹlẹ́dàá mi o. ẹ lẹ́ẹ̀ ẹ káàbọ̀. pẹ̀lẹ́ ìyá wa ọjọ́ kan pẹ̀lú. òótọ́ ni ìyá wa ẹni rírí kò jọ ẹni mímọ̀ ẹ̀yin lè má mọ̀ wá ṣùgbọ́n àwa mọ̀ yín dáadáa ẹ sì pẹ̀lẹ́ ti àwọn ọmọ yín tí wọ́n ń ṣaláìsí ọlọ́run ní já rírú ẹ̀ mọ́ ọlọ́run ní já rírú ẹ̀ mọ́ lágbára ọlọ́run ẹ̀yìn rírú ẹ̀ mọ́ ṣe rí látòrí ìkíní ìkejì tó fi dórí méjèèje. Ah gbogbo bó ṣe ṣẹlẹ̀ pátápátá la gbọ́ ọlọ́run àwa arọ yín lójú ẹ ní lójú ẹkún mọ́. èyí mo rí nù o èyí mo rí nù o wọ́n ti sọ mi di egun olówó èmi ò pélé kó ọmọ tèpo èmi ò sì kó níyọ ọmọ ta o ayé mi rèé lóde o. ẹ mọ sọ. tí n sì ń kí wákàtí márùn wákàtí márùn mi ò dé. ìyàwó ẹ mọ̀ ah. ronú lọ bá wọn. Ah, ṣé mọ̀ pé ẹni tó bá ń sin ọlọ́run gan lọ́lọ́run máa ń dánwò àdánwò ni gbogbo eléyẹ̀ ní ràdà tán hmm. àmọ́ ṣé wá rí gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ pátápátá ẹ̀ ṣe rí ilé ayé yìí àràgbé ni ọlọ́run tó dá wa gan òsì kọ́ àjò téèyàn ò bá ti bá tọmọ nìkejì jẹ́ torí tí bẹ́ẹ̀ la ṣe wá bá yín gbogbo tí ń ṣẹlẹ̀ sí yín kò dùn mọ́ wa nú rárá hmm. torí kírò ò mọ̀ bá wa ṣẹlẹ̀ mọ́ kí ọmọ ọmọ yín kan ṣoṣo tó kù kó lè lẹ̀ mọ́ yín lọ́wọ́ dọjọ́ alẹ́ mm. kẹ́ ẹ̀ lè jèrè ẹ̀ mm. torí ẹ̀ là ṣe wá bá yín. ẹ ọlọ́mọ ojú ọ̀dà fẹ́ náà ẹni nìkan ṣáyé. àmín o. ẹ bẹ́ẹ̀ bá ti lè ràn mí lọ́wọ́ ọlọ́run ti rán aláàánú sí mi. Mm-hmm. ẹ ẹ ẹlòyè ẹlòyè ẹlòyè ẹni tí ó mú wa lọ́tún ẹni tí ó mú wa lọ́sìn wọ́n ti mm. mú wa nù bẹ́ẹ̀ bá ti ẹ̀rọ mọ̀ ọ́n ẹ lè mọ̀ pé kò sí ìyẹn. Ọlọ́run ṣe kó tó ní. bó ṣe yẹ kẹ́ ṣe náà nìyẹn. ìgbà tí inú mi ò burú sọmọ ẹnìkejì èmi ò pẹ̀lẹ́ kó ọmọ àtẹ̀kù hmm. mo sì ní oníyọ̀ má ta o. Hmm, ẹ̀wọ̀n màmá Ọlọ́run á wá fún yín wò ó máa mọ yín lọ́wọ́ Ọlọ́run ó pè ní tiyín ṣe nígbà tẹ̀yin gan ti tẹ ti káràmásìkì tó ti jẹ́ kí gbogbo nǹkan tó ń fún yín tó ń fún yín náà lẹ́ ń lò nǹkan tó kù báyìí ni pé bẹ́ẹ̀ ṣe ń lò fún ẹ̀ ń ráyé gbé fún ni hmm. kẹ́ ẹ̀ tún wá tún ráyé gbé fún ẹ̀ kó lè pẹ́ pẹ́ pẹ́ lọ́wọ́ yín agbára ọlọ́run bí ó ṣe ṣe torí méje pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀yà wà ṣe rí ẹ mọ̀ ẹ mọ̀ sunkún ọ̀rọ̀ ẹkún kọ̀ yìí ṣe rí ètí gbogbo ẹkún yóò fi dẹ̀rín òun náà ní tàwa yọjú sí i ṣe rí ilé ayé tá a wà yìí àràgbé ni èèyàn máa ń ra ilé ayé gbé ni ọlọ́run tó sì dá wa kò kọ́ àjò téèyàn bá ti bá tọmọ nìkejì jẹ hmm. ṣe rí nǹkan tẹ́ ń wò lọ́wọ́ mi hmm. àdó ìmọ́lẹ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni etí ò wojútùú sí gbogbo ìṣòro ayé yín pátápátá hmm. òun la mú wá fún yín o tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ kì ṣe dandan o ṣùgbọ́n àánú ń ṣe wá ah. àánú yín ń ṣe wá làwa ṣe wá gẹ́gẹ́ bí abiyamọ láti wá kọ̀yà ìfún yín ẹgbẹ́ àyà wa. Hmm ẹ gbà ẹ gbà ẹ gbà oore ẹ bẹ́ẹ̀ ni àdó mọ́lẹ̀ ni tẹ́ bá ti lẹ̀ mọ́lẹ̀ báyìí inú mọ́lẹ̀ gedegbe lẹ́ bára yín. bẹ́ẹ̀ ni ṣé mọ́lẹ̀ kan tó ń bẹ lẹ́yìn tọ́lọ́run lẹ́yìn wákàtí márùn-ún mi tí mo mọ́lẹ̀ tọ́lọ́run máa ìyá wa ṣe bọ́lọ̀ náà ló déwé ló dégbò ṣe bí fún wúlò àwọn ọmọ èèyàn ni bí èèyàn bá ti ń ṣe yá àlá kó mọ̀mọ́ ṣe yá àyáṣẹ́ ah, màá ní ah. ilé ayé yìí ò mọ̀ ṣe é dúró wò ó eh. ẹgbà ìyá wa kò lè ṣe nǹkan kan ìrànlọ́ àánú la wá ṣe fún yín àmọ́jọ̀wọ́ eh. yín ó gbọ̀n ṣe bóun lè mí mú ah, lọ́wọ́ ẹ̀. ẹgbà sí kankan lógún nìyẹn. adébímpé adébímpé ọmọ àdùkẹ́ àdó tó ń wò lọ́wọ́ rẹ̀ àdó àpòyà ni àwa táwa sì wà bọ́ lálejò àwa àgbà ṣọwárí àdó ọwọ́ rẹ̀ tó ọba ti nílò rẹ̀ ìwọ làmúlẹ̀ gbogbo nǹkan yòókù ìwọ fílẹ̀. I want to be lie. Ah. I want to be lie. I want to be lie. Adébímpé, I want to be lie kankan kan, I want to be true ní tó mú lọ́wọ́. Sórí tó wà lọ́wọ́ rẹ̀ rẹ̀, àdó mọ̀lẹ́ yìí. Sórí àwa tó gbà lálejò, àwa àgbà ni. Bẹ́ẹ̀ ni, a sì fẹ́ ṣe ọ́ lóore ni. Sórí àdó ọwọ́ rẹ̀ rẹ̀ ìwọ ṣáà ti jẹ́ ọkànlẹ̀ bó bá ti kanlẹ̀ ó rí pọ́ bàrà rẹ̀ nù dára rẹ láàmú rárá. ebo ló bẹ̀rẹ̀ ayé gbé fọ́ mi. ọmọ tó gbà nù. ayé máa ń bẹ yẹn máa wà ẹ máa ṣàánú mi. àánú rẹ ṣe mí. lẹ́yìn ìmọ́lẹ̀ tọ́lọ́ ọlọ́run máa jẹ ah, lóhùn ní jẹ́ kọ́ ló eh, ṣe eh. ta ní ẹ́ mùsùlùmí àgbáyà ẹ wà lẹ́nu ìyá títí ìlú fi sí. mo mọ̀ ṣe bá o mo mọ̀ ṣe bá o mo ṣe bá ẹ̀yin bàbá mọ̀yánmọ́yán mo ṣe bá o mo ṣe bá ẹ̀yin bàbá mọ̀nìmọ̀nì o mo mọ̀ ṣe bá o mo ṣe bá ẹ̀yin bàbá mọ̀yánmọ́yán. o ń sọ fún mi pé o mojú ìmọ̀ àbẹ̀. mi ò rí ìrànṣojú. ó ti tó bí ọjọ́ bíi mẹ́ta tí mo ti fẹ́ rí ẹ bọ̀ tí mo wò pé màá sáré ẹ lórí kọjá mo wá rí i pé ó kàn gbẹgbẹ́ mi kọjá ń sìn mo sì ní kí n trace ẹ wá. ẹ má bínú mi ò rántí ojú yìí. o rántí ojú mi o ah, rántí ojú mi níjọ́ tó ń bọ̀ láti school tí mo fún ẹ ní ride. Mr. Adéwálé ride. Yeah ẹ ṣe wọn ọjọ́ ẹ ṣe wọn ọjọ́ you really saved me ẹ ṣe family ńkọ́. a dúpẹ́ fọlọ́run <laughs> mo fẹ́ rí ẹ ni. ẹ fẹ́ rí mi ṣé kò sí dẹ́bi sọ pé ẹ fẹ́ rí mi. kò sí nǹkan kan ìrànlọ́wọ́ kan ni mo fẹ́ láti ọwọ́ ẹ inú mi á dẹ̀dùn tó bá lè ṣe fún mi pápá jùlọ tó o bá ṣe kínní ẹ̀ fún mi tínú mi bá dùn mi ò kọ́ anything láti ṣe fún ẹ. ah really. ó yà ẹ lẹ́nu àbí. yẹ irú nǹkan wo lẹ wá fẹ́ kí n ṣe fún yín tó lè tó yìí. ok nǹkan tí mo fẹ́ àtọ̀dọ̀ ẹ náà ló ti wá ọwọ́ ẹ ló dẹ̀ wà tó bá wù ẹ́ lọ́kàn láti ṣe fún mi bíi five days ago mo rí ọmọ kan tẹjọ kọjá ìgbà tẹ́ ń kọjá bọ̀ mo wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàjọ ń ṣe fàájì ó yẹ kí n pè ẹ́ but mi ò fẹ́ kán mọ̀ torí mo rò pé ó ṣe é ṣe ti má pè é fún nǹkan bẹ́ẹ̀ káwọn náà má lọ ní interest orí ẹ̀ ìdí nìyẹn tí mi ò ṣe pè ẹ́ ọmọ kan wà tẹjọ kọjá tẹjọ ń lọ ọmọ yẹn dúdú bí ọ̀nà ti dúdú ó lo ìjáàbù báyìí bí àwọn ọmọ ẹlẹ́sìn muslim yẹn. kàfílà tilẹ̀ sọ yẹn. ẹ mi ò ṣe ẹ̀ mọ orúkọ yẹn ọmọ yẹn ni mo fẹ́ n ò mọ wáyé mo láìkọ ọmọ yẹn débi pé ó di ẹlẹ́ẹ̀kejì tí màá rí first time tí mo rí náà mi ò lè pé mo kàn kí kọjá mo dẹ̀ bá tèmi lọ́nu but mo rí i pé bí mo ṣe ń rọ ọmọ yẹn ọmọ tó máa kọ́ láti lé ni tí kò ní easy láti pè ẹ́ ní àwọ̀ ìyẹn ni mo ṣe ní kí n bá ẹ sọ̀rọ̀ ó ṣe é ṣe kó bá mi parí ẹ mi ò dẹ̀ kọ́ nǹkan kí nǹkan tó bá fẹ́ kí n ṣe fún ẹ tó bá lè bá mi bá sọ̀rọ̀ mo láìkọ ọmọ yẹn ni. Mr. Adéwálé ọ̀rọ̀ kàfílà tẹ́ mẹ́nu bá yẹn mo bá ní kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ Mm. lọ́nà wo. kàfílà èmi àti ẹ̀jọ́ gba rooms tí ó fẹ́ kan náà àjọ wà ní àjọ ń sùn àjọ jìn and she's not that kind of a person kò kò rí tọkùnrin rò ọ̀rọ̀ grandma ìwé nìkan ló máa ń sọ even a lot of guys have make attempts but kò wọ́n máa kò máa tọ̀ wọn down like she doesn't she's not that kind of a girl kò ń kò ń relate mọ́kùnrin àfọbìnrin obìnrin gan èmi gan ni best of our friend she's not. so ó sọ fún mi ń sìn pé o ò lè bá sọ̀rọ̀ kó gbọ́ mi ò rò bóyá káfílà lè dé tìmí ní báyìí. kí ló ṣẹlẹ̀. torí pé kò tí ì mọkùnrin. ẹ̀ẹ́. tó bá tiẹ̀ wá sọ pé òun tiẹ̀ fẹ́ choose life partner mi ò lórí bá irú yín báyìí ló máa lè fẹ́ àwọn tó gbẹ̀sìn tó ń mọ̀ people like that ó lè. ẹ àwọn tó máa ń múra bí àfa wọn múra bí àfa àwọn tó gbọ́ tó gbọ́ àwọn àfa tó jẹ́ tó máa ń kírun tó mọ tó dẹ̀ mú lò. ok no problem mo ti bọ̀ tó bá tún ṣe jẹ́ màá máa rí ẹ lẹ́ta. ok ẹ ọ̀hún Mr. Adéwálé ṣe mo lè ṣe yín ní favour kan wọ́n yẹ pé ọmọ mi lè rí pẹ̀lú mi tẹ̀ láìkì ẹ lè pè mí mi ò ní hesitate láti bá yín bá sọ ọ̀ṣẹ́ rí kàfílà. All right. Brazil. ẹ fọ̀rẹ́ mi lẹ̀ ọ́. ó wà lára ẹ̀ yóò hàn Snapchat ó ti fún orí ẹ̀. ọmọ mọ̀wé gbàgbé. ó lè ráwọ̀ lójú ó wà lára ẹ̀. ọmọ tó ṣakọ tó mọ̀wé. akọ̀wé. because you are my baby. mo ò ṣe any lecture mo kọ kúrò class mi sí ẹ̀. èyí sì ọ̀gbìn náà wo bóyá fi cause disturbing. because I was missing you. I miss you too she should understand understanding anything. I always want to be around. Ah, you are stressed this. Ah, what? Báwo ni àjọ inú adágbẹ̀ yìí? Bí kò ń ṣe báyìí náà. Ló ṣẹlẹ̀. Ìbọn mo ti máa ń sọ fún ẹ nínú campus pé mo like. Àmọ́ ló ń lọ yẹn. Ah, èwo ni wọn? Ilé tó ló jáde yẹn. Tó wọ Yes now. Bala. Baba, wala. Well baby, don't you talk to your friend? ṣó kí n bọ́ra ẹ sọ̀rọ̀ ni <laughs> ládùúrà àwọn ọmọ tó dáa tó dáa tó wà ní kámpọ́ọ̀sì àwọn ọmọ mi ó wá fẹ́ bá kákọ̀ọ̀sì gidi jẹ́ ẹ̀rẹ́ stọ́ọ̀pù ẹ̀ fi gẹ́gẹ́ sílẹ̀. sọlá ah. jọṣọ kì í bá yọmí sọ̀rọ̀. obviously. kí ló rí lára ìjà sista àwọn ọmọ mọ́mí àwọn ọmọ tó yẹ tí ìjà tó ti gbọ́n. Ah. Ah. fẹ́ balẹ̀ jẹ́. ọ̀nbọ̀n yín gẹ̀ẹ́sì kí ni stress ẹ̀yin méjèèjì báyìí. Oh, oh wáyé tẹ̀ ń ṣe báyìí ṣé ẹ lè máa sọ nǹkan tí máa ṣe fún mi ni ẹ lè sọ fún mi náà ah, mo rọmọ mo dẹ̀ láìkẹ́ so bẹ́ẹ̀ sì fẹ́ máa discourage mi ok ṣé kí èmi náà máa discourage pàdé mi sí pé o meet up standard yẹn. o lè discourage ẹ lè dùn. gbàgbé ṣọ́ọ̀rí mi ni ṣọ́ọ̀rí mi ni ṣọ́lá bó ṣe wà kò ní fẹ́ tẹ́ kó lóun ò ríṣẹ́ yìí ṣọ́lá bó ṣe wà kò dẹ̀ lè tún wá ẹ̀mí torí ìwọ fẹ́ máa wá ẹ̀mí mo ò dẹ̀ nífẹ̀ẹ́ yẹn. kí ni problem ẹ̀yin ladies náà kí ló máa ń ṣe yín náà kí lílé tẹ máa ń ṣe báyìí gbogbo nǹkan tẹ̀yin obìnrin ṣe máa ń yàtọ̀ báyìí ẹ́ alára alára òòrùn sọ pé ó kó àìsùn ó kó àìwò kí ló dé sẹ́yìn lè máa choose fún mi. Ah. Ah, ah. ọ̀rẹ́ mi sọ fún wọn náà ó ṣàmọ̀ ọkọ rẹ bẹ́ẹ̀ alẹ́ jẹ pap. ṣé alex money. owó gangan ó yẹ kí làwa ti jayé àwọn òbáyé tó nílẹ̀ tó wà. salamu alaikum. waaleykum salam. sista kapila ẹ dúró abdulmalik ni orúkọ mi. ok. ilé mi ló wà níbí. Eh. bọ̀ ojoojúmọ́ ni máa ń rí tẹ́ máa ń gbàbí kọjá. tí mi ò bá ṣìnà ó fẹ́ jọ bí ẹni pé mọ́sálásí lẹ̀ ń lọ. bẹ́ẹ̀ni sir. o mọ́sálásí lèmi náà lọ. ẹ kú jájọ máa lọ kó tó ipò máa gbẹ̀rùn dúró. ok no problem. ojoojúmọ́ tẹ́ bá gbàbí kọjá ni mo máa ń rí bọ̀ ó dàbí ẹni pé ẹ̀yin ò notice ni ọ̀pẹ̀lẹ̀ kú sí olúwa ọlọ́run á kú gba gbogbo wa táwọn ní kíláàsì wọn. sori merit of rigid constitution yìí òun tó yàtọ̀ sí flexible constitution nínú flexible constitution we have the merits and merits ṣe ìgbà ṣe eléyìí. ẹ eh, ó yé mi unwritten constitution is flexible. Yeah. Now I understand that part. Okay. Ṣùgbọ́n yóò rigid constitution yìí. Àwọn tí mo sọ fún ẹ pé máa ń disturb mi, òun ló ń bọ̀. Mo dẹ̀ ṣe wa mo sọ pé mi fẹ́yìntì tó máa distract. Wá. Kí ló tún ṣẹlẹ̀ báyìí ṣọlá kí ni nǹkan tí mo ṣe fọmọ kàfílà yìí tó jẹ́ pé kò kí n fẹ́ rí mímí lákìtàn hmm. kò síjọ́ kan tí mo pè tí mo fẹ́ bá a sọ̀rọ̀ báyìí kò ní dúró fún mi dèbò dèbò kó máa wojú mi ọ̀rẹ́ mi tí ò bá kí wọ́n á ṣe ìfẹ́ ìfẹ́ tó sọ ọlọ́gbọ́n mi tó sọ di òmùkọ ẹ ẹ bẹ́ẹ̀ mi sọlá jọ̀tún yọ ọgbọ́n ní màá bẹ́ẹ̀ jọba mi bá kàfílà sọ̀rọ̀ ó tiẹ̀ gbọ́ nǹkan tí mò ń bá a sọ látọjọ́ ọjọ́ yìí ah, ṣàánú mi. kí n bẹ bá kàfílà sọ̀rọ̀ ó ti ní kí n bẹ bá a sọ̀rọ̀ mo dẹ̀ ti bá a sọ̀rọ̀ ẹ èèyàn lè fi tipá mẹ́sìn lọ sódò nìyàn lè fi tipá fún lómi mu gbogbo nǹkan tó rán mi ni mo ti jíṣẹ́ fún ó dẹ̀ lóhun ò ṣe kí ló fẹ́ kí n ṣe. Ah. ẹ jẹ tó bá wá rí báyìí gbogbo alamọ ni wípé ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò àmọ́ jẹ́ ká wá padà sọ̀rọ̀ yorùbá wọ́n ní wípé tẹ̀dá ọba ti dèbì tó ń lọ kò ní dúró all we need to do Keep trying till you get there. But Shola, Shola, for how long you gonna keep trying? For how long now? You know, my wà àtijọ́ tí mo ti ń bọ́ ọmọdé sọ̀rọ̀? O gbọ́ nǹkan tí mò ń bá a sọ. Kí la fẹ́ ṣe báyìí? <coughs> Gbémisọ́lá, jọ tó lọ náà, ó fẹ́ jẹ́ kó túbọ̀ bá mi bá a sọ̀rọ̀ on so. tiẹ̀ matu basso, but to buy rí opportunity me to try okay? She money really appreciate. A to marry? rí ẹ. All right. Yeah, thank you. Ó dàbọ̀. All right, ma. Ó dẹ̀ máa bọ̀. Ṣé bó ti lọ? Màmá I'm on the team, mi ti ń wádìí kúkú pérétó àbí kí ni wọ́n ń pè bí. laspotec náà lè eh, eh, wá yìí laspotec òun náà ló. Mama. màmá ẹ ní sùúrù. ìjọ mẹ́ta mẹ́ta lọkọ mi máa ń wálé. màmá ẹni fọkàn balẹ̀. ẹ fọkàn ara yín balẹ̀ ṣe rí ẹ bá ẹ bá ṣe rí ẹ wọnú sukùl máa fún yín láyẹ̀sí kẹ wọlé ọmọ yóò lè sọnù o student ẹ bá ti rí ẹ máa fi ah. ọjọ́ yín wọn a máa rí ètò máa dán ọmọ yín mọ́ ni. mo ti gbọ́ mo ti gbọ́ àbí àwọn ayé o. Oh, ah, ah, ah. abịamụ anyị o igwedomara mami o ẹlẹ́kùn ẹ̀jánú ẹ wò kú ní abíamọ ẹ̀jánú mi ọjọ́ Jímọ̀ lọ́mọ mi máa ń wálé. kò rí láti jẹ tán o ẹ dákun ẹ wò ọtàn Ọlọ́run má jẹ ìjìyà ẹjọ wàásùkú kan náà ẹ rojú ara yín mo dáràn mo dáràn o ayé mi o. àfàìmọ̀ kó má ti lu ọmọ yìí. Ah, ọlọ́wọ́ ni jẹ́ o ìṣẹ̀dá ayé mi ò ní jẹ́ ẹ dákun ẹ má wò mí rán ṣé kò sí. ọmọ mi ni ìwé ah. ọmọ mi ni ẹ̀rí ah. orí kan lè mọ̀ yí pé mo bí ẹ̀bẹ̀ rí pàjọ́ ìjà fọ́tò aṣọ tá a fi ya fọ́tò yìí ló jẹ́ kí n wọ̀ ọ́ wá ṣé ẹ ní sùúrù ìkúnlẹ̀ àbíyamọ ẹ wàá máa rí lágbára ọlọ́run a máa ríyàn kan tó máa mọ̀ nínú skul yìí àbí mo bá mu alábàá ká snap picture ìka mu lọ sínú school fáwọn students a máa rí student tó máa dá ọmọ yìí mọ̀ àbí kí ló rò. ìyẹn náà máa dáa o ká bá fi help màmá. mi lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ má wò mí ràn o. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ o kí ló ṣẹlẹ̀. Ah, ah, ọmọ tí ń wá ẹ dákun ẹ ṣàánú mi ọmọ tí ń wá rè o ọmọ mi tí ń wá rè o ìjẹta jimá ní wálé kọ wálé láti jẹta mo rò. Ah. ọbí ọmọ ayé o. kí ló ṣẹlẹ̀. ire ire ire. ẹ wo ẹ wo bàbá ó yẹ pé péjọmí àbí ìṣọlá kò ní kí tẹ mo fi save number ẹ̀ gan. máa pè wọ́n. àwọn náà nìyẹn ẹ̀kọ́ ti jẹ thank you. Hey, eh, eh, hey, eh, hey, what's going on here? Look, Ah! Kabila ah. lele yìí. Ẹ ẹ mọ́ra ẹ dákun bo lọ́wà bo lọ́wà ẹ dákun bo eh, eh, ọmọ eh, mi wà. mọ́mí ẹ sùn kí ni kò tó ṣẹlẹ̀ gangan. mo ti ní láti jẹta àti jẹta jimá lọ́yẹ kó ti wálé ah, ah. n ò rí ọmọ mi o n ò rọ ọmọ mi o. ẹ ẹ nǹkan tó ṣẹlẹ̀ girama ṣẹ́ẹ̀rì mo mọ ọmọ ìdàdà mo dẹ̀ mọ̀ọ́rẹ́ tó jẹ́ fáwọn méjì five and six ni wọ́n jọ máa ń rìn ni bóyá kí n mú yín lọ sílé ọ̀dọ̀ wọn. ọ̀yà ọ̀yà ká máa lọ All right, ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà o. ọ̀yà o ọ̀yà àṣejù ọ̀rọ̀ ọmọ. àgbàlagbà kò sí ìṣẹ́ ó ṣòkun. ẹ màmá ẹ rí káfíńlá tó. mo rí o. màmá káfíńlá ti kúrò lọ́sẹ̀ láti friday èmi kò tí ì expect ẹ kò tí ì dé ẹ ilé ló sọ fún mi kó ń bọ̀ ọ́. ibi wà ìjọ ẹlẹjọ ń gbé ebi ẹjọ ń gbé ni bẹ́ẹ̀ni báwo ló ṣe wá mọ bó ṣe rí ọmọ bó mọ bí ṣe rí. màá ṣe àjọ ń gbé ni ṣùgbọ́n ó ti kúrò lé bó ṣe gẹ́gẹ́ bó ṣe máa ń wá ní every Friday. ẹ ẹ gbé mi ọmọ nǹkan tó ṣẹlẹ̀ kọ́ tèmi rò ní pé bóyá tó bá nìkan lára àwọn ọ̀rẹ́ yín tó mọ̀ fún àti ẹ̀ náà jẹ́ best friend ta lè wá lọ síbẹ̀ bóyá ká lọ check ẹ̀. ẹ ò lóòótọ́ apẹ mẹ́ta but kàfílà ò lè lọ sọ́dọ̀ tó pé kó má sọ fún mi so mi ò ṣọ́ pé wà lọ́dún ẹ̀. yorùbá ló sọ ní wípé ìwàkiwà làwọn àwọn tó bá sọ ni ó bá try number ẹ̀ náà kàtẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ́ bẹ́ẹ̀ àyàn fi màmá lọ́kàn balẹ̀. yeah yeah that that is okay let me let me call ah wò kò yẹ kí káfíńlà wà bẹ́ẹ̀. mo mà dára ẹ bá mi wọ́mọ̀ mi ẹ bá ń wọ́mọ̀ mi jáde ooo. what's the number saying. please try again later. ẹ wo màmá ó ń dún èmi gan jù lọ ẹ gbé mi mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣe bó mọ́lé wọn ọjà àtọ̀ ọwọ́ àlẹ́ òsì ńlẹ́ dákun. Ah, mà dáràn o. kabila kan ilé ni kabila ni wàláì kabila ni ah ta ló lè dẹrù eléyìí wò lọ ta ló lè dẹrù eléyìí wò ọdẹ kọ ọmọ yìí wọn dẹbi káyọ ní ìyálóró abájọ náà ara ló kù yá yìí ara ló kù yá yìí lára tó ń sọ pé àbíkẹ́rẹ́ káwọn ọ̀rọ̀ máa wá aṣọ ti pọ̀ mọ́ lọ́mọ kí la fẹ́ sọ fún yàrá yìí kí la fẹ́ sọ fún yàrá yìí o Kabila kí la máa ṣe báyìí ó dẹrẹ wọn kó dàwọn àti mo gba nọ́mbà ìyá ìlànà pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n àmọ́ má sọ kankan fún olóyìnbó kàn ní kò máa bọ̀ ní kò máa bọ̀. màmá ẹgbẹ́ kọ́ yín màmá ẹgbẹ́ kọ́ yín. ẹ ló màmá èmi èmi èmi èmi tí mo sọ pé mo mọ ní ọ̀rẹ́ Kabila nígbà tá a jọ ń wa lánàá èmi ni ẹ wò àti rí kabila àti rí kabila báyìí ẹ sẹ́ mọ́bí tá a ti dúró nígbà tá a fẹ́ yà wọnú street àwọn ọ̀rẹ́ yẹn junction yẹn gangan gangan ẹ máa bọ̀ níbẹ̀ màmá mú ibẹ̀ ẹ máa bọ̀ ẹ màmá ni ẹ tiẹ̀ kọ́kọ́ máa bọ̀ ná ẹ máa bọ̀ ẹ ẹ máa bọ̀. kabila kabila kabila kabila kabila.

Toro toró òkùnkùn o, òkùnkùn bíríbírí kùrukùru bójú ọjọ́ ó kọjá òye ẹ̀dá o àyè bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ mọ̀ àtàmì o mo ní bẹ́ẹ̀ bá dodo ẹ má máa gbé mi lọ o mo ní bẹ́ẹ̀ dàgbọ́n ẹ mọ̀ tàmí o mọ̀jẹ̀ sí ni mi ń wo malẹ́ olódì mi o. ẹni ọ̀pá kátàkárà ò ní pọ́dún mẹ́ta. ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ń tèmi ṣe ẹ mọ̀ da ìdààmú sí mi lágbàdá o bó ti wù kó kéré mọ́ ìbànújẹ́ mi ò fẹ́ bó ti wù kó kéré mọ́ ìbànújẹ́ mi ò fẹ́ ilé mi lọ́dẹ mi èmi àtẹ́bí mi ká má ṣe dààmú o àní bẹ́ẹ̀ dàgbọ́n ẹ mọ́ ta gbọ́n bẹ́ẹ̀ dodo bẹ́ẹ̀ dodo ẹ má ṣe gbé lọ o kó má wọlé mi o kó má wọlé mi wá kó má yà lẹ́dẹ̀ o kó má yà lọ́dẹ̀ ẹkún ò ṣe kó má wọlé mi wá. sọ wá rí àdó ọwọ́ rẹ tó o bá ti nílò rẹ̀ ìwọ làmọ́lẹ̀ gbogbo nǹkan yòókù ìwọ sílẹ̀. awotubila awotubila awotubila. adébíyìnpé awúsùbìlà ìkàkàkọ awúsùbìtù ní tó mú lọ́wọ́ sórí tó wà lọ́wọ́ rẹ̀ mi àdó mọ́lẹ̀ mi ṣọ́ra àwa tó gbà lálejò àwa àgbà ni bẹ́ẹ̀ ni a sì fẹ́ ṣe ọ́ lóore ni ṣọ́ra dùn ọwọ́ rẹ o ìwọ ṣáà ti di ọkàn lẹ̀ bó bá ti kanlẹ̀ ó rí pọ́ bàrà rẹ nù mọ́lẹ̀ kú dára rẹ lánàá rárá. ebo ló fẹ́ ra yéé gbé fọ́ mi ọmọ tó gbà nù. ayé máa ń bẹ yẹn máa wà ẹ̀ máa ṣàánú. àánú rẹ ṣe é ẹlẹ́dàá mi ìyá máa jẹ mi bá tán èyí tá a mọ̀ ọ́ jẹ ní òṣèkù sílẹ̀. mo sori kúkú mo ní wọn fẹ́ àmọ́ báyìí mo tọ́ bá gbà láfíà mọ́lẹ̀ ní ẹ̀rọ ayé mi rojú tu ah, Allah ọlọ́run tí ń sin sin ọ ní wákàtí márùn-ún mi. ìdárayá kan kì í pẹ́ mọ́. mo dáràn mo dáràn láìláìláìláì mama dára sórí láìsàláìláì àgùsùlẹ̀ àgùsùlẹ̀ ṣẹ́gbẹ́ ìmọ́lẹ̀ wọn ah, ti já síbi tí òye ń já mo dáràn o mo dáràn ah n bò mo já sí i ah èèwọ̀ ah. ọ̀bàrà tapàrà jakùn ewúrẹ́ kan dò ó ti dì í adífá fún Ọ̀rúnmìlà níjọ́ bàbá ń sawó relé alára ó lálára ń kọ́ wọ́n lálára ń bẹ́ tòǹtòrò ó lálára ń kọ́ wọ́n lálára ń bẹ́ ń lé tó ń tèpè ó tún ní alára ń kọ́ wọ́n ní alára ń bẹ́ ń lé tó ń tàṣà sí ǹjẹ́ àwa ti dáwé olùsùn lẹ́lẹ́ ìwọ wọn kàṣà ìsùn sí wọn lápò ìwọ wọn igbá ńlá bojú yá lóko tí wọ́n ń pa àwọn àjẹ́ ayé olúbẹ́bì lóko tí wọ́n ń pe àwọn àjẹ́ ọ̀run ó ti dèjì ọ̀yẹ̀rẹ̀ ikú yẹ̀ lórí awo lẹ́ adébímpé ìyá káàbọ̀ kúrìn káàbọ̀ sílé àpapọ̀ ẹlẹ́yẹ a kí ọ káàbọ̀ sí ibùgbé àwọn àgbà àmúlẹ̀ ọ̀rí ibi awíladé ọ̀rọ̀ bùsè so ti rí báyìí so rí pé o ti fẹ́ sọ̀rọ̀ rẹ dadọ́rùn mọ́tọ́ torí pé awí fún ni kó tó dá ní àgbà àjàkadì ni bó ti ṣe lé ayé ara rẹ̀ sórí pé wọ́n lọ pa gbogbo àwọn ọmọ rẹ bẹ́ẹ̀ ni ìwọ lọ sọ ọ̀rọ̀ ara rẹ di ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. bẹ́ẹ̀ ìyá mi ó tètè yé mi ẹ ti mọ ohun mo bá wá. ayé ti dá mi lóró wọ́n ti mú nǹkan ọ̀gùn wọ́n ti fi fún mi lómi mú ẹ̀ ayé ìyá mi kò tètè yé mi ni mi mọ̀ pé wéèyàn tẹ̀ jẹ́ ẹ̀dá mi mo bẹ̀bẹ̀ ni gẹ́gẹ́ bí àṣà Yorùbá pé ẹ mọ̀ mọ́ sádọ́gba yín ẹ wá fọgbà ní ìgbà míì mo ní kankan mọ́ mo fẹ́ mọ orúkú tó pọmọ mi mo fẹ́ mọ orúkú tó pọmọ mi o. tí ọmọ rẹ tó kú tí wọ́n pa ṣóun ló gbé ọ wá bí kí ni èdè dákun tí kì í bá ṣe ti àrífín tí kì í ṣe ti ìgbéraga àti ìbàjẹ́ tó dẹwà sí ọ lára àwa gbéra wá àwa bá ọ nínú ilé o wá lé fùrù kankan ò yánrí sàn ò yánrí fàn ò ń ṣe bí ẹni pé o ju báyìí lọ kò wá tán ó tàn bí ò tán ojú tí ọba yẹn wá mọ̀nà bí. ajá rẹ forí komi ọmọ rẹ. àbí ó wá mọ̀nà ní olówó rẹ̀. adébímpé sórí ibi tọrọ dé dúró yìí ọba ni o kò tí ì bàjẹ́ rárá sọ̀rọ̀ hmm. ọ̀run tó kù lójú ọ̀run ọ̀tá sọ ọ̀sá ọ̀tá sọ ọgbẹ̀ ẹ̀yin ò bá ọba fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé nígbà tá a ti fún ọ ládòó tá a fún ọ níjọ́ kìíní àná tá a ti ní kó o ṣe bá a ṣe ní kó o ṣe gbogbo tó ṣẹlẹ̀ sí ọ ò ní ṣẹlẹ̀ sọ wá rí kú tọpọ ọmọ rẹ tó lọ fẹ́ mọ̀ dì ọmọ níbí ó fojú rí ọmọ rẹ gangan ó sì rí irú kú tọpa lẹ́sẹ̀kẹsẹ̀ ni bẹ́ẹ̀ ni kí ló ń wá ka ọmọ ẹlẹ́ẹ̀tì ẹ wo bá a bá ti débi iṣẹ́ ṣíṣe là á ṣe fọ́kàrà rẹ balẹ̀ kọ́ ọmọ wòran mi wùrùwùrù dìde o ìlàgẹ̀rẹ̀ ọ̀run dìde o ìsọkúkú ayé dìde o ìsọkàkọ̀ ọ̀run dìde o dìde. ọ̀wọ́ kẹrẹgẹ àgùntàn àgbà ni wọ́n ń gùn wálé ayé tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n gun àgùntàn àgbà wálé ayé ìsọkúkú ayé o ìsọkàkọ̀ ọ̀run o kàfílà ọ̀yá dìde o kàfílà dìde o ẹ̀ẹ̀mẹ́ta là á pọ̀ retí dìde o. Ha ha ha ha ẹ ẹ ẹ Adébímpé tó o ti rí i. lẹ́ o. ọmọ mi ni ọmọ mi ni. ìsìnkú ọ̀run lẹ́ o ṣóòbínú pa dáhùn mọ́ lójú ṣóòbínú pa jí ọ lójú oorun rẹ ọ̀rọ̀ tó rú ọ lójú la fẹ́ béèrè lọ́wọ́ rẹ torí wọ́n ní bó bá rúni lójú àbílẹ̀ léèrè ìyá rẹ ló dúró yìí ó lóun fẹ́ mọ irú ikú tó pa ọ́ ó lóun fẹ́ mọ ibi tíkù rẹ ti wá gan mo sì mọ̀ pẹ́nu oníkànlá ti gbọ́pọ̀n fẹnu ara rẹ ṣàlàyé o. kò tó di pé o ló wọlé iná ti kankan sí kọ́kọ́ kọ́ fún yẹn náà mo rántí pé níjọ́ tí a ríra last ìjọ́ tó ń lọ sí mọ́ṣáláṣí èmi náà wá dẹ̀mọ́ bí ẹni pé mo lọ kí mo wá yọ̀ lẹ́yìn mo rántí pé níjọ́ yẹn mo sọ fún pé abdulmalik ni orúkọ mi kò lọ mí sí adéwálé so ká má lọ sí mistake iṣẹ́ má lọ bàjẹ́ so bá mi sọ fún pé ó wà nílé abdulmalik or uncle abdulmalik kò wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. no problem. Hello, babe. Uh, hello? Hey, I'm fine. How are you too? Hey, eh, um, Ibolowa. Mo mo ṣe kúrò school ni mò ń lọ sílé bá in fact ó ti rẹ̀ mí gan. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Ìgbà tèmi máa fi délé kò síná. Mo wá mo ní flat battery. So wọ́n ní láti wá sí Mr. Malik láti wá charge fún mi. Mo understand kò ti rẹ̀ ṣóǹgẹ̀d but o le wole without key. He didn't want to me be by, so baby, please just try to come so we can go home together. Hmm? That's true. What's the problem? Mumbo. She baby. Hmm? Ẹ kí ló sọ? Ó ti lọ. Ó ti lọ mi. Good. Bàbájì. Mr. Mani. Yes. Ṣé tó bá ti máa dé? Mi ò ní ẹni tètè bí bá yín bá sọ. Ẹ̀yin ní kẹ́mi bẹ́ẹ̀ ṣe máa bá sọ bẹ́ẹ̀ fún wa. kò sí wàhálà àtijọ́ sọ ilé ìtẹ́lẹ̀. tí mo lè ṣe mo ti ṣe. mo mọ̀ tó máa ṣe fún mi tó bá ti ń dé lẹ́sẹ̀kẹsẹ̀ kàn take time kékeré pẹ̀lú wa by then kàn dọ́gbọ́n receive call kò dẹ̀ wọnú lé lọ ètò kò fi lẹ̀ fún mi ẹ mo mọ̀ pé gbogbo ohun tí fẹ́ bá sọ ọlọ́run á jẹ́ gbọ́ ọ̀rọ̀ mi á dẹ̀ wọlé tì ṣùgbọ́n dúpẹ́. pápá pàgbọ́dọ̀ àbúrò tí mo dà fà báyìí. ṣé mo babe ṣé nǹkan tó ṣẹlẹ̀ àìnípẹ́ máa lọ́rùn sí fún malik bàdé ṣùgbọ́n. kò sí problem. sista kafila ẹ pẹ̀lẹ́. mo wà ókè sá ẹ ká sùn sá ó ní first time anyways mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ pé níbi tí ẹ wọ yìí first time ẹ kọ́kọ́ wọ lórí ìwà nípa ìtẹ́ bá fẹ́ máa ń ṣe láìjẹ. mo ti wà ókè sí. Ah, ẹ ẹ wà ókè ẹ mọ kàn fún ọ fún ti ẹ mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ nínú lórí ẹ wà nínú ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ kẹ́ ṣe láìjẹ mi ò ń ṣàlejò sà ẹ má wọrí bóyá tó bá di next time. àbí kí n sọ pé kí ọ̀rẹ́ yẹn kó bá yín sọ̀rọ̀ bí ẹ tó bá ti bá yín sọ̀rọ̀ ẹ lè sọ̀rọ̀ àti ẹgbẹ́. Mr. Malik. yes. bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ máa ń bẹ́ẹ̀ ni. àti wípé kò ní jẹ níta. ìyẹn tó lágbára díẹ̀ o. bóyá ti ṣe wà kò kí ń jẹ níta. ọtí bí òkè ṣe ta náà ilé ni ilé yín náà. ẹ̀fọ́ ni tẹ́bà tí a bá ti jọ wà oúnjẹ tí mo bá ti sè fún mi kan ló máa ń jẹ tá a bá ti dé ibà àti dé ta. ìyẹn ni ilé tẹjọ ń gbé. Ah. sísá kàfílà mo tún láìkì style yín yẹn. oh excuse me. okay. hello. hello. Oh, ò rí kí ni o oh, ò rí kí ni ẹ lọ sọ̀rọ̀ hod wàá rí directly bẹ́ẹ̀ mo ti sọ fún ẹ pé ibi tó ti máa rí náà nìyẹn lọ́rọ̀ à ń bẹ̀ lọ́rọ̀ à ń bẹ̀ ẹ hello hello. Mm, Mr. Malik, ẹ jù. Mo ń bọ̀ ẹjọ́. Okay. Excuse me, sir. Ah. Sister Camilla. Sir. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ wípé tá a bá rọ́ lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ la máa ń dà. Wọ́n dẹ̀ tún sọ ní dákejì pé nǹkan tó bá ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni. tí mo fẹ́ bá yín sọ lọ́jọ́ tó ní mọ̀ pé tó bá di pé ó balẹ̀ tán ó máa yà yín lẹ́nu àmọ́ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu torí nǹkan tó bá ń gbé ní lọ́kàn téèyàn ò bá sọ síta ó ṣeé ṣe kó bọ́kàn jẹ́. <sighs> mo fẹ́ kẹ́ mọ̀ pé ìwà bìtẹ̀ wá bí lọ́jọ́ tó ní ìmọ̀ràn láàrin yín àti ọ̀rẹ́ yín ni léyìí tó túmọ̀ sí pé èmi ni mo ní kó bá mi tọ̀ yín wá. subhanallah. bàbá mo fẹ́ kí ẹ farabalẹ̀ o. mi ò tàn ẹ́ wá sínú ilé mi fún aburú o torí kó lè bá dáa náà ni. káfílà ojú mi dáadáa ìjọ tèmi àti ẹ ti fojú kanra wa àtìgbà ẹni mo ti gbádùn mọ́ o tí mo bá ń sùn ìwọ ni máa ń rí lójú òun tí mo bá tiẹ̀ wá bá débi pé mi àti ẹ bá fojú kanra wa bóyá à ń lọ lójú ọ̀nà àfojú kanra wa báyìí títí súlẹ̀ ọjọ́ yẹn títí di ọjọ́ kejì mi ò ní gbádùn ara mi a kàn máa fi ẹ́ sàlálà ni ìfẹ́ tí wàá fẹ́ yà mí ní wèrè débi pé mi ò mọ nǹkan tí mo lè ṣe mọ́ ìdí nìyẹn tí mo fi parọ́ pé kọ́rẹ́ ẹ̀ bá mi pè ẹ́ wá sínú ilé mi so that màá lè sọ máìndì mi jáde wàá dẹ̀ lè rescue mi. Kavila, please and please mo fẹ́ kó accept request Me, please. ìyẹn ni pé gbé mi tọ́ mi wá sínú lẹ́yìn láti jẹ́ kẹ́ wá ask me out mọ́nu lẹ́yìn kí lẹ́ sọ tí ò dùn mọ́ yín lẹ́nu náà. but Kafila nǹkan tí mò try láti so. mi ò há àmọ́ ẹ̀ mi ò dẹ̀ bú ẹ̀ mi ò dẹ̀ ready láti ṣe nǹkan tí ò dáa fún ẹ bó ṣe rí lọ́kàn mi mo ṣe ń bá ẹ sọ yẹn káfílà kò lè believe nǹkan tí mò ń sọ ni pé mo rí lè mí ìyẹn láti fẹ́ gẹ́gẹ́ bí aya kan sọ nǹkan tó fẹ́ kí n ṣe mo rẹ́dí láti ṣe káfílà tó bá jẹ́ pé wọ́n la inú mi ó bá rí ọkàn mi wàá mọ̀ pé inú mímọ́ ni mo ní sí ẹ káfílà jọ̀wọ́ please torí ọlọ́run tí ó torí ọlọ́run gbà mí láàyè lọ́kàn ẹ̀. ẹ̀mí pé ẹ̀yin àti gbẹ́mí kò láìd láti set me up ẹ má wọrí kò ń ṣẹjọ́ yín. baby must be out of her senses don't go now leave me alone. please tó bá lọ sin mi only get out of me. mi ó ṣe keep ṣe kífẹ́ kó yà mí níwèé ó mọ kan jẹ́ kí n sọ̀rọ̀ nù mí leave me alone. kabila kabila kabila kabila kabila kàmílà jọ torí ọlọ́run jọ torí ọlọ́run má ṣe báyìí fún mi ó dà mo ti gbọ́ mi ò mi ò bẹ́ sọ̀rọ̀ fífẹ́ mọ́ mi ò bẹ́ mi ò bẹ́ sọ̀rọ̀ fífẹ́ mọ́ mi ò mi ò kò tó ṣe mo ń bá sọ̀rọ̀ kò tó kò sagiri mọ́ mi náà ló larí mọ́lẹ̀. kàmílà kàmílà kò larí mọ́lẹ̀ ni. kàmílà kàmílà jọba mi jì sọ pé mi ò fẹ́ yàwó mọ́ jọ torí ọlọ́run. ah ah ǹjẹ́ ni wọ́n lé kí lè fi ṣe kàbílà. mi ò fi kọkàn sí èbú kan bá sọ̀rọ̀ ní ọkọ̀ jáwọ́ lójijì ni bó ṣe larí mọ́lẹ̀ nìyẹn. ó ti àwọn ọmọ yọrọ ẹgbẹ́ ṣọ́kùnrin àgbẹ̀ yìí ọ̀sán ẹgbẹ́. ó ní wọ́n ti sọ fún mi nìyẹn pé kí n máa ń fọwọ́ pẹ́lẹ́ bá sọ̀rọ̀. ọ̀rọ̀ ni mò ń bá sọ ọ̀rọ̀ ni mò ń bá sọ. Ah! Ah! ẹ jẹ ẹ ti pa kàbílà. ẹ ti lọ wá sí ọmọ ní o tó rántí pé ìwọ ló tan ọmọ yìí wá síbí tó bá ti délẹ̀ tán sí wọn á ní àjọ pani o èmi náà dẹ̀ dúró lórí ẹ̀ pé èmi àti ẹjọ́ pani lẹ́tà farabalẹ̀ kó má pariwo máa mú ọkọ̀ tó wá sí débi tí ẹni bodò ní mọ̀ pé kọ́ bá ìṣẹ̀lẹ̀ ní olé ṣùgbọ́n ilé ìdìbò ló dì mí ìwé ìdìbò nílé yìí tó wọn bá.

ló ṣẹlẹ̀ ṣé mo mọ kan ni mo rí ní sùkúl mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹ̀ kiri mo láìkọ ọmọ yìí débi pé kò sí nǹkan tí mi ò sọ pé mo lè ṣe fún un tó bá gbà fún mi mo dẹ̀ bẹ̀rẹ̀ sí lé kiri kò pẹ́ kó jìnnà mo rí ọ̀rẹ́ ẹ̀ kan tí mo mọ̀ pọ́n jọ máa ń rìn mo dẹ̀ bọ́rẹ̀ sọ̀rọ̀ kó bá mi tàn wálé ó dẹ̀ tàn wálé lẹ́nu mo dẹ̀ ń bá sọ̀rọ̀ bíi pé kémi àti ẹjọ́ sọ̀rọ̀ bó ṣe bínú dìde nìyẹn tó fẹ́ máa lọ wọ́n ní kí n fa padà pé kó má sí bẹ́ẹ̀ kó tiẹ̀ gbọ́ nǹkan tí fẹ́ sọ bó ṣe jáwọ́ lójijì nìyẹn jáwọ́ tó máa jáwọ́ báyìí ó lárí wọn sí àná ó lárí mọ́ ṣá kí wàá ló ṣe. ó ti kú. àlàyé ẹ̀mí pé òkú wà nílé ibẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀. òkú wà nílé tá a wà báyìí báyìí. Ah, òkú wà nílé. ẹ̀gbọ́n àlàyé dúró de wọn fọ ẹ ní láti fọ náà ọmọ tó wá kú kí ẹ bí mi sẹ́yìn lẹ pa nù. ebi kọ́ bọ̀ o ó lárí mọ́ ṣá ni o. ó lárí mọ́ ṣá fún yẹ ọ̀hún lọ nínú àwọn ó ti kú kí ẹ. àlàyé ẹ má fọ ẹ gbọ́ ṣe irú òun tó ti kú yẹn ẹ jẹ́ ká wọlé ká palẹ̀ mọ́. ká ju sí gbójà rẹ̀ ká kó lórí. ó bẹ̀ wà nílé. ọmọ tó bá ti kú kí yẹn. nǹkan tó máa ń sọ nìyẹn o ẹni tó bá máa kú tẹ̀lé tọ́la kọ́lọ́ má jà pàdé ẹ̀ kó náà má dẹ̀ pàdé wa àwọn ọmọ wèrè tó jẹ́ pé wọ́n máa ń gbé pósírìn kiri ìyẹn kan máa ń wá ẹni tọ́lọ́ máa fi ṣe gàrí tíra tó fi máa ṣe kí n tó fi máa kúrò láàyè. ẹni tó máa dákẹ́ sí lọ́rùn ẹ ṣoré lè rí bó ṣe wá yìí náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ inú ilẹ̀ la ti wá ilẹ̀ ẹ̀ náà dẹ̀ ló ń padà sí wọ́n spanner loss sí i. òyà kò tẹ̀ tètè àwọn ọ̀dà gbèsè iṣẹ́ tiwa ní àníṣẹ́ mi ó ń da ó ń da màá ní mo pariwo ó sì. ọ̀la ṣe wọ̀dà fọ́ fún mi ẹ má fọ́ ọ máa jọlé ìlú alẹ́ inú traces ẹ lè rí tírì sísè ẹ má fọ àlọ ẹ jẹ́ ń pa ọmọ yẹn kó wá kílẹ̀ ẹ sísè ó máa lọ lálẹ́. ó ṣe kú. comfortable mọ́ gbogbo àwọn family ìgbé everybody ti ń suspect bíi pé mo mọ̀ ọ́n pa nǹkan tó ṣẹlẹ̀ sí káfílà mi ẹ bí kí n tiẹ̀ sùn kí n máa lálàá oríṣiríṣi mi ò lè rìn mọ́ ládùúgbò tí mo bá ń rìn á pé bóyá mo rí footsteps kan tó ń tẹ̀lé mi ó yé mi mọ́ ẹ̀wọ̀n mo ń fi mi pé kí n lọ jẹ́wọ́ o. kó lọ ṣe kíni kó lọ jẹ́wọ́ ikú tó pa káfílà ṣé tó bá jẹ́wọ́ sí ṣó mọ̀ pé problem ló fà sórí ara ẹ̀ ni sọ fún mi ṣé tó bá jẹ́wọ́ tó dárúkọ mi wípé ilé ọ̀dọ̀ mi ni kàfílà kú sí ta ló mú kàfílà wá sílé ọ̀dọ̀ mi ṣé o láìkí ara ẹ ni ṣé bó ṣe ń jẹ bó ṣe ń mu bó ṣe ń rìn tí ò sí problem kankan nígbèsè ayé ẹ ṣé o ò nífẹ̀ẹ́ sí i ó dìgbà tán bá mú ẹ tán bá rán ẹ lọ sẹ́wọ̀n ò fẹ́ kó báwọn òbí ẹ jẹ́wọ́ pé kí ni ṣé bó ṣe wà ẹ́ tí wọ́n rí traces òkú ẹ̀ tọ́dẹ̀ rẹ ni tó pa tí wọ́n dẹ̀ mọ̀ bóyá ó kú àbí kò kú ṣé kò tí ì wà òkè kí ni proof tán máa fi hàn pé ọ̀ pa àbí pé ọmọ orúkú tó pa ọgbẹ́ni mo fẹ́ bẹ́ẹ̀ sòótọ́rọ̀ anybody tó bá ti ń tẹ́tì ẹ̀ pé níbo ni kàfílà wà so mọ̀ sí ibi tó lọ jẹ́ ká máa mọ̀ pé òun mọ̀ rìn àjò ẹ̀ jẹ́ ká mọ̀ pé o ò mọ ibi tó gbà lọ tó bá máa pẹ́ tó bá máa fi tó bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ó máa gbàgbé ẹ̀ ìwọ sáà má wọ̀rí ṣe bí àwọn tó lọ gbé tó lọ jòkó ẹ̀nù síbí ni mo wá wọn kò dẹ̀ sí ibi tán gbé lọ yẹn kò sí traces tán lè fi ronú lọ́dọ̀ ẹ̀ tán lè fi ronú lọ́dọ̀ mi kò ṣe máa wòran òun lálàá òun ṣe kinní kan nǹkan tó gbé sọ́kàn lòfin lálàá it's better kó ra dákẹ́ síbẹ̀ nǹkan tí mo fẹ́ máa gbọ́ lẹ́nu ẹ ni pé mi ò mọ̀ ń pa ẹ̀ mi ìdẹ̀ mọ bó ṣe rìnrìn àjò ilé ayé ẹ̀ o gbọ́. mo wá dáràn torí ọlọ́wà bí kí ni mo wá kóra mi sí báyìí láwọn níbi kí n bọ́ bọ́ra mi at first place. ọ̀gbẹ́ni nǹkan tí mo sọ fún ẹ ni kó lọ tẹ̀lé o ọlọ́run ò ní jẹ́ kó o rákò bá o tó o bá sọ̀rọ̀ síta èmi náà sọ̀rọ̀ o. ìjẹ́ kó ṣe jẹ́ kí n lọ dúró pẹ̀lú. àlàyé pẹ̀lú gbogbo nǹkan tọmọdé yìí sọ fún mi ẹ̀ ń finá sórí òrùlé sùn ni o. iná gidi tí ó ṣe kékeré ìṣíwẹ̀ lọmọdé yìí èjì ẹ̀ kiri gan ọpọlọ ò lè gbé nǹkan tó wà nílẹ̀ yìí. ọpọlọ ò lè gbé nǹkan kan ọpọlọ ò lè gbé nǹkan kan ọba tọ́ṣọ ọmọ ẹ̀ tó mú sọ́wọ́ tó mú sọ́wọ́ dáadáa gbogbo nǹkan tó jù ọ́ ìgbà pátá ló máa sọ. kò tó ń dẹrù bèmí náà nìyẹn because láti ọ̀sán ètò ti wá bá mi tó ti sọ̀rọ̀ tó sọ yẹn ọkọ mi ò balẹ̀ sí ni mò ń rí bí ẹni pé ìkọ̀kọ̀ fẹ́ sì mí láìpẹ́ sí ni mò ń rí bí ẹni pé omi fẹ́ tẹ̀ yóò mi lẹ́nu but kí la máa ṣe báyìí. a máa ṣe báwo kò sí nǹkan tó máa ṣe ojú ẹ̀ ti rí nǹkan tó jorí ẹ̀ lọ a máa pa òun náà ni. straight up. bẹ́ẹ̀ máa jẹ́ ní ara ẹ̀. ṣé ká tó pọ̀ a máa pa ni tá a bá pa yẹ́ máa bí mi yẹ́ sì kéye ọ̀tá fà sókè tó yí dóbólì tó ṣe bọ́ báyé kò róhùn. ó ah. ti dábò pé sídàgà orí ẹ̀ kún ju nǹkan mi lọ ìfàdí tó wà lórí ẹ̀ ó ju kúrà lọ. ah, ah sórí tó bá fẹ́ rówó ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ bóyá ìwà ẹ̀ o máa ní láti send message sí. báwo àbí kí ló ń ṣẹlẹ̀. ṣé wọn ò ti parí lecture ni àti ṣe tán ti mi ò lè fara wé wọn tiẹ̀ mo ṣe parí ni wọ́n dẹ̀ fún aláwọn assignment kan mo fẹ́ dé library lọ get material mi. all right now kétékè. àṣegbé kan ò sí láì ó ti yí ẹ. ẹ má má pé ní o ah. tó bá ti pé o no get your money o má pé ní má pé dáadáa. ìwọ náà mọ nǹkan tá a fẹ́ fowó ṣe. Ah. Ah, ẹ OG before IG àwọn àgbà eléyìí o respect. hello i'm fine hi. guy alpha olóòmẹlẹ kan tá a wá sínú campus. kí lorúkọ àti pé department olúwa. Uh, actually, I'm ah, Mokwe. Uh, ah, the more partner to her, but I need picture lọ́wọ́. Ah, you do ìdójọ́ mi you know. check it. Mi ò rí lè rìn káńpọ̀lù. Ẹ ní ṣe orí burúkú, ayé yóò ní bàjẹ́. Omi ìpò mọ̀. Kódà mo ní nọ́mbà ẹ̀ kọ́sìmẹ̀tì mi. Ó tún ní nọ́mbà ẹ̀. Eh, kò ní bàjẹ́ fún ẹ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí gẹ̀rẹ̀ ọ̀nkù ẹ̀ṣẹ̀ ẹ̀dí láti state lálẹ́ àná ni. kẹ́dẹ̀ wá máa wo òun gọ́gọ́ fúnra rẹ̀ ò tí mọ̀ pọ́n kò tí dé. nǹkan tó wá ṣẹlẹ̀ tá a fi wá nìyẹn ọ̀nkù ẹ̀ ló ń kan wá kan wá wá. máa fọ àwọn tó owó yìí. máa máa máa jí sòrò. ṣé bẹ́ẹ̀ dààmú. ẹni tẹ ẹni tí nọ́mbà yẹn gangan ni màá fọ ọ six thirty minutes ẹ bá wa tẹnu. no má wọrí ìṣúra rẹ sí i. àwọn tó ń wo ìfọ twenty nation ni wọn worldwide. ẹ ṣọ pé wà òkè. Ah, ah. Ah, ẹ ṣe thank you ẹ bá mi fọ. báyìí bọ́dà nice one nice one. ṣé ọmọ ọlọmọ ṣàwà save o. màá fọjọ́ láwọn ilé ìjọ òun yìí eh. ọlọ́run eh. four twenty nation ni wọ́n kí eh. o ah. má ti sọ bẹ́ẹ̀. ìyá àpòlọ̀ bọ́ yẹn. kò sí láì a kò lè gbìnlá ká máa retí pákí a kò lè gbèwédú ká máa retí kòkó òjìji ẹni kò ṣeé sá fún ohun tó fòwúrọ̀ ṣe yóò jẹyọ kó dalẹ̀ yé àṣegbé kan ò sí àṣegbé kan ò sí bẹ́ẹ̀ ni mo ti wà níbi igi yẹn tọ́pẹ́ wà tọ́pẹ́ wà wájú ẹ̀ bẹ́ẹ̀ ni sà. yes sir kan ò sí àṣegbé kan ò sí àṣegbé kan ò sí láyé. kí ni wọ́n lè ṣe. kò sí nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ní Oh! ìdí pàtàkì kò sí obìnrin kì í jẹ́ mọ́lú. ìdí pàtàkì kò sí iṣẹ́. ó mà dára ẹ tímọ́tímọ́ ọmọ mi òun ló ṣàtọ́ náà kú fọmọ mi ó. akébí pé so ti wá rí báwọn. ìyá mi hmm? ẹ má wò mìíràn mo ti sáàdì yín gbogbo ohun tó bá gbà mọ́ fẹ́ kẹ́ ẹ̀ fún ẹ dákun ẹ ṣàánú mi ṣé mo lè máa mú relé. o ti sọ fún kí ni relé. o ti wá dá ọ báyìí. sọ nígbà tó o ti wá pinnu láti sáàdì hmm. wo bí àwa gan ti wá ṣetán láti gbèjà rẹ. Hmm. bẹ́ẹ̀ ni torí pé kí ni ìyà kì í jọmọ òṣùgbó bẹ́ẹ̀ ni ìyà kankan kò ní jọmọ àgbà kò sì ní jàwọ́ àyà pàápàá wo bí a ń gbèjà rẹ jà látara ọmọ rẹ bẹ́ẹ̀ ni lọ́ọ́ rẹ fọkàn rẹ balẹ̀ kò sí tí ó ṣe ọ. bó ti rí ni wọ́n wí fún ọ̀hún. adébímpé ó ti tó àsìkò ọ̀rọ̀ kọ́hún so wá rí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ lẹ́ẹ̀kan so mọ̀ pé mo ní ó bà ní kò tí ì bàjẹ́ so rí ìsìnkú àrùn tó ń wò yìí òun gangan fúnra rẹ̀ ni ó gbèjà ara rẹ̀ jà bẹ́ẹ̀ ni ó ah, gan fúnra rẹ̀ ni ó dá sẹ́rí àfáwọn tó dẹ̀mí rẹ̀ légbodò. ẹ gbèjà mi mọ. alóhùn ah, ah, gangan ni ó jà fúnra rẹ̀ àwọn tó yóò gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra fúnra rẹ̀ ni ó dá sẹ́rí àfún kò wá tí ìyá báyìí o ó kù díẹ̀ ìsìnkú ọ̀run o padà máa lọ sọ́run lọ́hùn kọ́ ọ lọ máa fọwọ́ rọgì ìgbàgbé kọ́ ọ lọ sùn kó o sun oorun àsùnforí lésùká títí tá a fi pè ọ́ pé àsìkò tó torí ìwọ náà lọ jà fúnra rẹ ìwọ ló ṣèdájọ́ gbogbo àwọn tó lọ́wọ́ nù kú rẹ ilé o. <laughs> ẹ̀yin tá a bá yín ní lọ́wọ́ mo mọ̀ ṣe báyìí. àpò ṣé fífi ṣe tí ó ṣe mi ò relé mọ́. kéèmé tá ń lẹnu. èmi ò relé mọ́ tí ó fi ṣiṣẹ́ tí ó ṣe. ẹyẹ tó ń bí yàrá wà ẹ wọ yàrá kẹ lọ sùn. ìta lọ wá pín yìí kí ẹnu sí lọ́rùn ní ìṣẹ̀dá ẹ̀ wo adébímpé sórí fọkàrà rẹ balẹ̀ sórí ọ̀rọ̀ tiẹ̀ ti di àgbàyẹ̀kúyẹ̀kú orí igbá igbá òwú àgbàyẹ̀kẹ̀tẹ̀ ọ̀sọ̀ kalẹ̀ ó dífá fún ọlọ́mọ àwáyé èkú wọ́n ní kó rúbọ ọkú ó rúbọ ọkú tán ikú kọ̀ ikú ọ̀pá ogún ọdún lónìí òkè rẹ̀ ń bẹ láìkú gbẹ̀ngbẹ̀n gbẹ̀ngbẹ̀n ní tòkè ogójì ọdún lónìí òkèèrè ń bẹ láìkú gbẹngbẹn gbẹngbẹn ní tòkè wo ó ti fewé àrùn sàrùn jẹ ọ̀rọ̀ kankan ò tún gbọ́dọ̀ wọn mọ fọkànbalẹ̀. ẹ̀gbọ́n fẹ́ tọrọ yọ̀ǹda nǹkan hmm. ẹyẹ lọ kó wọn ọbẹ kú wa irun gbúdú ọ̀rọ̀ hàn títí tọmọ wọn ó fi pè jára rẹ ìdúró hàn báyìí ọ̀fẹ́ lọ lé mọ́ ọ̀fẹ́ lọ lé mọ́ ah, bẹ́ẹ̀ rẹ̀ lọ pé báyìí ti kò burú mi ò mọ̀ pé lọ wẹ́wẹ́ tí gbẹ́gbẹ́ mi ò kò burú mọ̀ sùn bẹ́ẹ̀ mọ̀ sùn láyé olúwa rẹ̀ lẹ́ o. báyìí lọ jẹ́ a dúró ni ló lè gbarú ẹ̀. èèwọ̀ n ò ní lè gbarú ẹ̀ kódà níbi tọ́rọ̀ ìdé yìí mọ̀jà mọ̀sá lológun fi tọ́jọ́ nítorí pé akọni tó gbógun lọ́kùn lórí yìí. mo ṣíjú wo gba ewé ìdáwọn wọn ò tó kọ́kọ́ àbájọ tí wọ́n fi ń sáré kiri. èmi á mọ̀ pé irú tí wọ́n ṣe nìyí èmi àtẹ́wọ́ gbà wọ́n. ṣé mi kàn lè gbarú rẹ̀ ni? kódà bó bá ṣe sọ́dọ̀ mi ó ṣe é ṣe kó jẹun tí òun ó ṣe ó lè ju tẹ̀ ṣe lọ. kí ló dé? ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa ebi ilé ayé la pàdé ara wa ìlú ọmọ adámọ lórí kí ló jẹ́ pé pìpì ìkà ló pọ̀ nínú wa ṣègbè paramọ́lẹ̀ òun àkèké òun là ń bá gbé lódò òun náà. pé adágbámọ̀ lè ṣe làápò èkó adágbámọ̀ lè ṣe náà làápò ṣá. ẹ̀fẹ̀ lẹ́yìn lẹ́yìn èmi ìyàn wáyé. amúríyọ. ìyá mi. Ah, ọmọ sì ti tọ́ bó ṣe yẹ kó tọ́ o. torí rẹ̀ náà mo ṣe tọ́ ọ. Hmm, kódà àwo oore tí ń wá jẹ fẹ́ yẹ ni ọ. bẹ́ẹ̀ni ó yá síjú àánú wò ó ká sì ṣe ní tó fẹ́ àmọ́ aṣọ ògbọ́ ọmọ yẹ mọ̀ ọmọ yẹ ti rìn òwò ọjà bẹ́ẹ̀. aṣọ ògbọ́ ọmọ yẹ mọ́. fámoríyọ. Hmm. ìyá mi. sọ̀rọ̀ ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ àkísà rẹ̀ ti dágbére àtàn ìgbà abẹ́rẹ́ ò sì lè dádúró tìró ò ti yẹ̀ lójú òkú ó ti bọ́ tọba wá pè wá fọ́rọ̀ mi lọ́jọ́ mi àádọ́ lòun ìbúra wo rè ni ọ àmì eléyìí ẹja ni kì í sàkà. tó mo máa ṣe bá o. bí wọ́n bá pẹ́ kọ́lọ̀ pé bí ti rí wá ti rí rè. ẹ dákun o ẹ mọ jẹ ń tẹlẹ lójú ẹni bá tẹlẹ lójú yóò mọ fẹnu fẹra o ẹ̀yin tẹ láyé mo mọ ṣe bá o tá a gbáyé lé lọ́wọ́ mo mọ̀ ṣe bá o mo mọ̀ ṣe bá o mo ṣe bá a lé ọmọ mi fara rẹ balẹ̀ fọkàn rẹ balẹ̀ o àwọn onílẹ̀ mo lọ bá sọ̀rọ̀ lórí kí ni ohun ẹbọ àti èrò àtòkéṣù tá a lò tara rẹ̀ ó fi yá àwọn onílẹ̀ sì fọhùn wọ́n pé aṣọ tí ń ya ó ti ń rẹ́rìn abẹ́rẹ́. kò yé kò yé ọ àpé eléru ti sungi. òbí mi bàbá. òye ọba òun náà ọ̀dà kí n wá láàyè ọlọ́nà tí ó bá yẹ wọ́n pé ara rẹ̀ ó yá o àmọ́ ewé àtegbò tá a lò wọ́n ní èèwọ̀ ni àgbọ́dọ̀ ló nínú ilé yìí àfi kó o mọ̀ gbé lọ́lé ilé yín láti mọ̀ wá ṣe fún. ọ̀dọ̀ yìí fi mí lọ́kàn balẹ̀ ìdílé lọ. Ah, ọ̀dọ̀ mi ó léwu wọ́n fi kún un wọ́n ní bó bá ilé lo ìṣẹ́jú mẹ́rin sí márùn-ún sí níyìn hmm. àkùkọ kọ lẹ́yìn ah! kó yá tètè bọ́ gbé lọ́lé èmi ni wọ́n ohun tí ẹ̀ lò wọ́n mú wá bá yín lé fi ìkọra fi kọ́ fi kọ́ fi kọ́ kíákíákíá. kúrọ́kúrọ́ hmm. kú ó kú sójú eérú ṣìkàṣìkà kú ó tẹsẹ̀ bá a rò olódodo nìkan ní kú tí ń kú pẹ̀lú kó ṣe ilé ìdí rèé táwọn àgbà fi sọ wípé bó o láyà ó ṣe ká ìwọ tó o bá rántí ikú gáàkó ṣòótọ́ ẹ rí pé ó dàka gbélé ayé àmọ́ ṣe rèé. délé bàbá iná tó kọ ìwọ lọ́hùn báwo mo ti fẹ́ sí báyìí lálẹ́. ohun tá a fowórọ̀ ṣe yóò jẹ́ bó dalẹ̀ ọ̀tá fà sókè tó yí dógórí tó ṣe bọ́ báyé kóró wù ó ti gbàgbé pé Baba ye kórìíyá tọrùn wò rẹ àṣegbé kò sí àṣegbé kò sí. dáàbò kúrì okú àjàṣẹ́gun àjàṣẹ́tẹ̀ okú akínṣe hmm. ìyá èmi ṣe bí bóyá lẹ́yìn ìgbà tó ti jẹ́ gbogbo iṣẹ́ tá a rán tán bóyá kẹ́ ẹ wá pa á láṣẹ fún kó lọ rèé fọwọ́ rọgì ìgbàgbé. Hmm. ojú mi jojú ẹkún mi gbọ́dọ̀ sùn àfílà òkú ṣe òkú ọmọ akínṣe agbéṣetán agbére lè dáró alùpùpù ṣetán àsìkò òrè lè kò sùn lékelèké ṣetán òrè lè kẹfún lọ sùn lọ sinmi lọ fọwọ́ rọgì ìgbàgbé ó ti gbèkúrú jẹ lọ́wọ́ àìmọ́ra àwọn ará ọ̀run nìkan ọmọ ọba ṣe kó o tún gbọdọ̀ báwọn ará ayé ṣe ni. oyin ṣí oyin lọ oyin ṣàbẹ̀yẹ. máa lọ ooo lọkùnrin ọgbà mọ̀kọ́ ọmọ àyè jì ọmọ onídìí òtí ní ìdí rẹ̀ òtí ní ọmọ oníjà lè gbómi òyò lọ́wọ́ omi pọ̀ ẹ̀yin ìyá ṣe ń wò ẹ ṣe ń mo dúpẹ́ o ẹ ṣe o. mo máa ṣe bá o yìí o mo ṣe bẹ́ẹ̀ yín àgbà o ẹ dákun o ẹ mọ̀ jẹ́ ń tẹ́lẹ̀ lójú o ẹni bá tẹ́lẹ̀ lójú yóò mọ̀ fẹnu fẹ́ra o ẹ̀yin tẹ́ láyé mo mọ̀ ṣe bá o ẹ̀yin tá a gbáyé lé lọ́wọ́ mo mọ̀ ṣe bá o mo mọ̀ ṣe bá o mo ṣe bá ẹ̀yin bàbá mọ̀yánmọ́yán mo ṣe bá o mo ṣe bá ẹ̀yin bàbá mọ́nímọ́ní o mo mọ̀ ṣe bá o mo ṣe bá ẹ̀yin bàbá mọ̀yánmọ́yán àní mo mọ̀ ṣe bá o mo ṣe bá ẹ̀yin bàbá mọ́nímọ́ní o bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ̀mọ́ta mi o bẹ́ bá dodo ẹ mọ̀mọ̀ gbé mi lọ o ó ní bẹ́ẹ̀ dàgbọ́n o ẹ mọ̀ta mi o mo ní bẹ́ẹ̀ dodo ẹ mọ̀mọ̀ gbé mi lọ sí o torá ayé níta mọ́ ti yé o ayé àkàmọ́ra la màmá ń gbé o òkùnkùn láyé òkùnkùn biribiri òkùnkùn láyé yìí o ẹ dákun ẹ dáàbò ẹ mọ bòmí mọ́lẹ̀ o múráyé mo sáfáyé àhàyé tótó múráyé mo sáfáyé ayé àkàmọ́ra ẹ jọ̀wọ́ o ẹ jẹ́ n rí tèmi ṣe o ẹ jọ̀wọ́ o ẹ jẹ́ n rojú ráyé òkùnkùn láyé òkùnkùn bíríbírí kúrú ojú ọjọ́ ó kọjá òye ẹ̀dá o. àyè bẹ́ẹ̀ bá dàpọ̀ ẹ mọ̀ tàmí o. mo ní bẹ́ẹ̀ bá dodo ẹ má máa gbé mi lọ o. mo ní bẹ́ẹ̀ dàgbọ́n ẹ mọ̀ tàmí o. mọ̀ jésù.